èmi Tóyọ̀sí ọmọ Sẹ́ríkí mo ti jí ire lẹ́nìí o mo ti jí ire lẹ́nìí o. èyí tóbi lọ́mọ ọmọ Sẹ́ríkí mo ti jí ire lẹ́nìí o. ọ̀gá wọ́n tó kúrò náà ọ̀gá wọ́n tó kúrò náà. ṣé bá ti dára tó àná máa já àti ṣe bá ti kọ̀ ọ́ lọ́nà máa ń gà move to there move to there move to there na were dey go buti see my body na see wetin happen for body oya see my body see my body. kí ni ìṣòro ẹ pẹ̀lú ọmọdé. kí ni kò ní jẹ́ ìṣòro kò dẹ̀ ẹ̀rọ olójú ni kò tó máa pa yẹn. ẹ fọ́ọ̀rì mi ò fún ọgbọ́n lọ. ẹ yọ. ẹ fọ́ọ̀rì mi ò fún ọgbọ́n lọ. yà á mọ̀ mi sọ̀rọ̀. I will note that down. I will note that down. Ẹnu wọn ni ó pa wọ́n, ẹnu ọ̀rẹ́ tó tó ti sọ lẹ́yìn, ó ní àwọn oníṣòwò kọ́kọ́ bá. Kí ló ń ṣẹlẹ̀ nínú ilé ìgbọ̀ngàn mo fẹ́ mọ̀? Ìyá wa, mo rò pé orí yín fẹ́ burú ṣá ìyá yín dà. ẹnì kan tó wá ṣẹlẹ̀ bàbá ṣàdúrà ọlọ́mọ yẹn ká pàdé ẹ̀ bá ẹ̀ ṣàmì pọ́psì kí ló ń ṣe pẹ̀lú ngọ́sí. mo ń kọ́ ngọ́sí ń kéwù mi ó sọ pé òun fẹ́ di mùsùlùmí. ìwọ jáfa. ẹ mò ń kọ ní ìwọ̀nba nǹkan tí mo mọ̀ náà ni mo pè mí náà tó lè tó ìsájà ìsájà mo ti bẹ̀rẹ̀ fún òun náà sì ti mọ̀ náà hàn hàn. òye ń wòye bàbá yín ń fọmọdé lẹ́nu ìyàwó bàbá yín. ẹ fọ́ darí. gbà tí bàbá yín ò sí. wípé àkóyà àjẹni bó ṣe dárúkọ màá ń mi àná gbàdùn bad. àná gbàdùn o ìṣẹ́jú olóyìn tó fọ́ mi o. ìyàwó yẹn èmi máa fọ́ ojú ọ̀tún ẹ̀ kan mo lè gbà ṣó ọ yín. nígbà tẹ wá lówó tẹ kó débi bá ìtọ́jú ẹ káwọn ọmọ yín máa gbádùn wọn á bẹ̀rẹ̀ sí kiri òkú láì ṣe ń ṣe nà àbí bọ́ọ̀sì ṣàbí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi kò fẹ́ kí màmá ẹ̀ padà wá ní bá bá dé máa wọṣọ eléyìí o máa ṣe gbà máa mú gbó máa mọ ọtí o torí burúkú ẹ̀ bá dé sí kàn bá a dún owó kó bá padà wá mú. ó yá ojúde wa máa mi o máa pọ̀ sí o. ẹ̀rí pàǹpà. wò ó tún wọ ọrùn ẹ̀. ẹ̀rí tẹ̀lẹ̀ mi gan. ṣárélè ṣárélè. èmi ya wèrè gan mo yẹ kí n jẹ ìgbítẹ́kẹ́ náà ń là báyìí máa jẹ́ ògbónú máa sásìmí lé nítorí tútù kan máa báyìí ẹ máa yọ ni ẹ ti bá jẹ tán. àwọn olórí burúkú kan ni aṣọ mú mi. bẹ́ẹ̀ kí n láṣọ mu because àwọn àwọn nǹkan tó máa ń sọ ikọ̀ ń yé mi ó tún kí ni mí ní aṣọ. bọ́dà lọ ọjọ́ pẹ̀lú. Ah, fúnmi tó ń bá sọ̀rọ̀. ní kí ni kọ́lá. sọ́jà tó ń bá sọ̀rọ̀. tá làwọn tá ló ń. ẹ kí tá ló ń bá sọ̀rọ̀. àbúrò ẹ̀wọ̀n ni. ó lè mú ẹkọ fún yẹn mú bí tá. yóò bí mẹ́ta láì ẹ gbọ́ wọn mi gbẹ́ ẹ fẹ́ ṣe kiri ẹ fẹ́ tẹ́ ẹ fẹ́ fi mi sí mu wọ́n máa pa yín lórí torí tó bá dàsìkò tó yẹ kẹ́ ẹ dówó mi padà tẹ́ ẹ bá dá padà àsìkò ń gọlẹ̀ ẹ mọ̀ tó mọ tó fi ń pè mí ní agbójó lọ́wọ́ ikú. ọdúnládé adékọ́lá agbójó lọ́wọ́ ikú o agbójó olówó èlé kanjú kó tó ń fi ayé wọn nàkànnàkàn ẹni tó bá ṣetán ikú ló ń yáwó nílé agbójó sinimá ilé lálejò o ṣeríkì múfì ọ̀gá àgbà níbi káṣí sinimá operate pictures ló gbé jáde o bí n bá kàwé ń jẹ̀bi ọlọ́run ìwé làwọn tó dúró níwájú yìí mo bá sùn ìwé ń bá mi sùn mo bá jí ìwé ń bá mi jí. ọ̀rọ̀ a sì kàkà gbọ́ àbí kí a lo dákẹ́ lọ bí olúndùsì. iná mo fẹ́ kà. ìmọ̀ kà á. ọjọ́ pé yorùbá ni wọ́n fi kọ́. ìyẹn ló dùn ká jù. a ó bá bàbá Eh? wọ́n ti wá fi èdè yorùbá kọ́ tí wọn ò fi di gẹ̀ẹ́sì kọ́ sinimá ti tún àdúgbò ní ẹ̀rà kẹ́ẹ̀wò àwọn tún wò ní ẹgbà bẹ́ẹ̀ o. àpèjọlọ́wọ́ ikú ẹ̀ ní òkútu lójú òkú àṣàṣà ní ìjà ẹni tó yàwó ẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ò sẹ́yọ̀ fi mú kàtà òfin fara kásá. ẹ wo bàbá mi ẹ dákun ẹ ṣàánú àánú mi ni ẹ ṣe ẹdún mi ni ẹ wọ ẹ dákun mo ti tún jọ yẹri bí ó bá fi dìbò yí ọ̀la yóò kó wa. onígbèsè ẹ máa sílẹ̀ àgbójọ yà àgbójọ tí kẹlógún bá kẹlógún ọ̀kasà ọkùnrin àkàbàjá tó ń gorí ilé àfikún ọ̀hún bá sírí ẹni lọ́nà bòmí ìkọ́mọ́jọ́dún àgbójọ. ajásá owó mi dà. o ṣe ń wá lọ́lọ́kọ́lọ́ ní. sinimá tá sọ yẹn lélẹ̀ àgbọ̀dọ̀ la kọ́lé ẹ̀. sẹ́wọ́n mi written and produced by ọláyẹmí jimoh yẹn kẹ́m. directed by wàsíù owó yẹn gáúsù. sẹ́mi jimoh ọláyẹmí yẹn kẹ́m. ọdúnladé adékọ́lá àbáyọ̀mí sọgbàmù omi ata. péjọ ògùnmọ́lá àfi sàbíọ́nù ọwọ́. kẹ́mi àgbèsí kẹ́mi tí. zainab muturayọ wàsíù owó yẹn gáúsù. ayọ̀dẹ akíndínà mr paragon. kẹ́mi sí gbogbo ọ̀la owó làbí àjàsà. fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́ òkùté Juliet Jàdó Ọ̀pẹ̀yẹmí Jímọ̀ Ayọ̀dé Agboola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tó ti ẹni tó ti kú báwo ló ṣe máa lé ẹni tó wà láyé. mo ti jẹ́ kó mọ̀ kówó tó já lọ́wọ́ mi yóò san bí ò bá san odidi oṣù mẹ́ta ni ó fi ṣiṣẹ́ bí bẹ́ẹ̀ bá wá fẹ́ kó kúrò nínú tó ṣe tẹ́jú òsì kówó dání ẹ jẹ́ wọn ó gba fìlà lórí yín o ẹ jẹ́ wọn ó gba gèlè lórí yín ẹ jẹ́ wọn ó yọ bra lára yín kẹ wá mú sẹ́wọ̀n lókùnkùn dùn ẹ kún lọ́wọ́. nínú sinimá ìta àkọlé ẹ̀ ní agbójó not just another movie iṣẹ́ bàbá iṣẹ́ ni àwọn òtúmọ̀ yẹn gbà bẹ́ẹ̀. Ah, mo sì wí o mo pé e mọ́rẹ̀ ìyàwó lọ́wọ́ agbójó. to lie. ṣé mi ò gbàgbé nǹkan kan. wàá ọkọ mi. ìyàwó mi. but please tó ṣe ń lọ yìí ibiṣẹ́ ni kò lọ o. Ah, ah. ibiṣẹ́ náà ni mò ń lọ náà. tó bá jẹ́ tí ń bọ̀ ilé náà ilé ni kó máa bọ̀ straight. lágbára Ọlọ́run ilé ni màá máa bọ̀. tó bá wá ṣe bẹ́ẹ̀ lágbára Ọlọ́run wàá lọ ìwà bọ̀ rẹ. àmín. kò ní kọlu yàn. àmín. wọn ò ní kọlu ẹ. àmín. àmọ́ tó bá ya ọ̀dọ̀ obìnrin míì ìdákejì gbogbo nǹkan tí mo sọ yìí ló máa jẹ́ tiẹ̀ o. ọ̀la má máa ṣe báyìí náà mo ti ní kò yé ṣépè mọ́ ẹ ẹni tó lóyún ò kì í ṣépè come on. mi ò ṣépè mo ṣe ń sọ in advance ni tó bá lọ sọ́dọ̀ obìnrin wa lásìdẹ̀ǹt tó jẹ ní kú. Ah, ah, stop now. ṣé wọ́n fẹ́ lọ sọ́dọ̀ obìnrin ni. mi ò lọ sọ́dọ̀ obìnrin bọ́ òní láti máa ṣépè o mo rángẹ́lì tó ń kọjá now stop tó bá mọ̀ pé ò lọ́sọ̀dọ̀ obìnrin ó mọ̀ pé èpè àìmọ̀dí ò lè jẹ́ ó jẹ ní wulẹ̀ má pariwo mọ́ mi báyìí. ok má bínú mi ò pariwo mọ́ ẹ but mi ò lọ́sọ̀dọ̀ obìnrin ibi iṣẹ́ ni mo ń lọ tí bá dẹ̀ ti kúrò níbi iṣẹ́ ilé ni mo ń bọ̀. wà á lọ rẹ wà á bọ̀rọ̀ lágbèrè lọ contract ńlá báyìí òun lọ́mọ máa fi lọ lágbèrè lọ ibi iṣẹ́ ni kò lọ ilé ni kò padà ah! àìjẹ́ bẹ́ẹ̀ ó ti tó má sùn kàn mí mọ́. ayé bèbè all right take care.

fèyí tọ́ mi wò olólùfẹ́ mi ẹni bí ọkàn mi ìdùnnú ayé mi ṣúrí jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ kò sí nǹkan náà láyé yìí tó máa bèrè lọ́wọ́ mi tí mi ní ṣe fún ẹ mo wá ń dá ẹ lójú ń sìn wípé mo nífẹ̀ẹ́ ọ mo nífẹ̀ẹ́ gidi gan ìfẹ́ tí mo dẹ̀ ní sí ẹ ìfẹ́ ẹlẹ́yẹlé nítorí pé ẹyẹlé ò ní bónílé jẹ́ ẹ kó bó nílé mi kó wá dọjọ́ kúkú yẹrí fi ìtọ́mọ look at me you you and I this is for life mo dẹ̀ wá fẹ́ gbàládùra pé kí ọlọ́run máa pèsè fún mi kọ́lọ́run máa bless me as long as God keep blessing me o ò ní lack anything my love I love you so much. lágbára báyìí o. ìwọ ọ̀rẹ́ mi ẹ ti ní gémi náà wá nǹkan ṣe ah it's okay o. bọ̀bọ̀. àmọ́ ah, ibi tí wọ́n fi kinní sí nígbà tó ṣe pé ní fíìmù tí wọ́n ṣe mẹ́jọ pọ̀. ọ̀dà yín lọ́kọ̀ mi pé jẹ́ kó gbogbo iṣẹ́ tí yàn bá ti bẹ̀ ló máa ń jẹ báyìí tá ló bẹ̀ pé kó bá mi fọṣọ báyìí. Ah, mo mọ̀ kọ́ mi lẹ jẹ́ sẹ́yìn lè fọṣọ yín ni tó bá fẹ́ fọṣọ ṣé òní kọ́kọ́ béèrè instruction lọ́ọ́ mi aṣọ tó kọ́ síta ó dìgbà mélòó tí mo wọ̀ aṣọ tí mo wọ̀ lẹ́ẹ̀kan ṣé mo yàgbẹ́ sára ni tó ń bá mi fọ wáyé kílẹ̀ tó bá mi ṣe watch and wear eh. mo fọṣọ lẹ́ẹ̀kan ò tí jẹ́ kó ṣí kí n wọlé kejì ẹ̀kẹta òun ti bò mí what is the problem. nsídà tí yóò ti kò lára yá ní ká wọṣẹ lẹ́ẹ̀kan ká sì fọ lẹ́ẹ̀kan gbogbo àwọn àkàrà ẹni ìsìn ọjà tó láyọ̀ létí àwọn máa fọ ìṣẹ́jú máa fọ ìṣẹ́jú ìṣẹ́jú. nígbà tó ní ra àǹkárá gidi tí ọ̀sán náà lè mọ́ ra èyí tó bá mú kọ́lá máa bá wọn rà ní ṣé mo kàn ń lọjà lọ́rọ̀ àǹkárá tí wọ́n gbé wá sọ́dọ̀ wá dọ̀ni àǹkárá one two three four and three five ṣé kí n wá wọ̀ láàrin oṣù mẹ́fà kí n ibo nìrètí wà owó tẹ́lẹ̀ gbogbo ẹ̀wọ́ gbó nìyẹn. ẹ ó dẹ mọ bìnní sí òsì. kí ló dé tó o dédé aṣọ tó fẹ́ fọ ẹ̀ má bàyé mi jẹ́ o ìyá Bílíkì má bàyé mi jẹ́ o Ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ o ah! ọlọ́run ní ba tiẹ̀ jọ tó mu tó fẹ́ run ayé mi tó fẹ́ tì bọ̀ mi ọlọ́run ní ba ayé ẹ̀ jẹ́ ọlọ́run ní ti ayé ẹ̀ bọ̀ mi o. ẹ dẹ́kun sí bébà yín ni. pépà ah! lélẹ̀ ṣé pépà lélẹ̀ lójú ẹ̀ ìyàbìlìkì pépà lélẹ̀. kí wàá ní. ìgbẹ́kẹ̀lé aláìlẹ́nìkan ìrànlọ́wọ́ àwọn ọmọ aláìní olùrànlọ́wọ́ gbogbo àwọn tálíkà tí ebi ń pa tí ìyà ń jẹ àwọn tó jẹ́ pé tí ìrètí bá tán fún òun nì lọ́tún lọ́sì tó bá gbọ́ mo fọwọ́ mi gbére ayọ̀jọ ní tán máa bílíkì ẹ̀sìn ń fi pépà òwe báyìí àti kùránì kò dáa. bó ṣe wà pépà ọwọ́ mi tó pè ń pépà yìí ó jọ mí lójú ju àlùkùránì àti bíbélì. tanudé kí ni tiẹ̀ ṣé wọlé lóhùn tó fẹ́ jọ́ọ̀jì mi bó ṣe wà tí ọlọ́run bá sọ pé mú kan o alukurani rẹ bíbélì rẹ o ah! máa olúwa ẹ tí fún mi third option this is ń tẹ̀ ẹ́ sí ẹ lè rọrùn wọ o. kí ni mo fẹ́ lọ ṣe lọ́rùn ẹni ojú bá ń kan kó máa lọ náà eh. tí mi ò bá tí ì jẹ́ mi ò gbọ́dọ̀ kú náà kí mo fẹ́ lọ ṣe lọ́rùn mo gbọ́dọ̀ jẹ́ kí n tó kú náà. ẹ jẹ́ ń wọ́n tẹ̀ ń sọ́yìn mọ́ pé kí ni ẹ jẹ́ ń wọ́n. òun rè sórí tó bá ó ṣàárì tó bá tiẹ̀ mọ̀ wéka ó ṣàárì ten million. ten million ah èmi ọmọ ẹ má bínú o. ah. ah! ẹ má bínú. sori bá ṣe ń bá a lọ yìí bá ṣe ń mm. bá a lọ yìí mo lálàá pé géèmù ẹ̀ kan tó kù tí wọ́n bá lè ta kárá tó wọnú ẹ̀ mm. màá kọ́kọ́ ṣe ìjòjú ẹ̀. àbí ìtìbò kí ni ìyẹn má fojú bú mi wo lò sí ẹ má fo èmi ọ̀fẹ́ràn rẹ̀ ìwọ ni ká ẹ má fo ìwọ ara bú mi. bí wọn náà ṣe wà ó gbádùn ààrẹ ẹ ojú yìí nìsín nígbà tí ṣe àwọn cameraman ni ẹ máa ní ojú kan because wọn máa ní láti. èyí sì fòkọ́sì mo fẹ́rẹ̀ wòran. mo ti bá dókítà kan sọ̀rọ̀ mo ní pé sí ojú ẹ ṣé kò ní òpin wọn ló ní òpin pé tá a bá rówó àkọ́kọ́ bá mi mú ojú ilé wọn á fọ tòbí kan tí wọn bá lọ ojú ilé lómi lè lọ mu wọn á kọ́ ní kí wọn fọ ojú ìmọ̀ náà. rárá o kí wọ́n mọ̀ fojú tèmi o àà ah, ah, ní àti ta ni ọ̀dà bó bá jẹ́ pépà ní owó ìmọ̀ pé owó ni ẹ mọ̀ bínú ẹ lọ má sọ yín kẹwọ ẹ bó lè yìí lẹ. mo wá fọ lọ́nbẹ̀ láti èní lọ tó bá jẹ́ aṣọ mi tó fẹ́ fọ máa ṣáàṣì ẹ o three times ṣáṣe up and down. kí n mọ ṣáàṣì àpò rẹ̀ ọ̀dà ẹ wo bí díìsì tí a fẹ́ wo àárí ibi tẹ́ ẹ kó sí bí ṣé òun náà lẹ tún mú lọ ni díìsì olójú mẹ́rin o. díìsì àwo. ok o ti wà lẹ́nu gate ẹ mọ̀ ń bọ̀ ọ̀sẹ̀ jẹ́ sáré bá ṣe gate. Hm? Gàlígìlì ẹbí ní ṣe ìwà ìwé ìwé tí mo wà lọ́wọ́ dé. Mm-hmm. Àlàáfíà kò ní lè. Àlàáfíà bẹ̀rẹ̀ tó ń bọ̀. Mr. Iyebíye. Ṣé o ẹ? Ṣé o ń kíkì? adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni mo rí láì gba visa yìí. èmi ni yóò rẹ kó tọ́jú pàdé òbí. ẹ wò ó ọlọ́run ń tọ́jú gbogbo wa. mi mò ń tọ́jú ẹ. ìwọ mi tọ́jú ẹ. mi mò ń tọ́jú ẹ. o ti rọ bẹ báyìí. pàdé mi guy alpha. alpha pàdé mi everything ti sẹ́. o ti sẹ́. ọpọlọ ni kò fi múlẹ̀ tó bá rí nǹkan tó bá mi pò lánàá tó bá rí. ah gbogbo àdúgbò kan fẹ́ ló wá máa sọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún kí. ọlọ́run pàdé yìí ṣé ń lọ nìyẹn o. iye tí mo rí yín lẹ́nu hmm. ojú mi rówó rọmọ ni o. òun kúrò àlàáfíà pàápàá thank you so much. Hey. Eh, um, ah. yes, Sorry, darling. Uh, yeah, you're welcome. I'm fine. Yeah, o ṣe. Ìtàrí yìí à ń léwu lọ́sàn-án. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti pàdé mi church fẹ́ débi kan. Ah, ibo ni èmi àti ẹ ò ní plan lọ sẹ́ni wẹ̀ náà. that's true má bínú mo rò pé tí màá ní kí n sọ fún ẹ lórí fóònù you won't take me serious òun ló jẹ́ kí n wá kí n lè wá bẹ́ẹ̀ sọ̀rọ̀. àná ònà òun ó mọ̀ pé ìjọ ti bá ti dedicate fún ìyàwó mi mi ò kì í jáde enjoy it today is for my wife and I. mo mọ̀ but it's actually official. Ah, ah. official. yes ma'am. mr yebi. Mm -hmm ní ìrẹ̀lẹ̀ weekend. àtàyà ah, o. ẹ má fi nù mí mo mọ̀ jẹ́ o. one understand but you have to trust me ṣáà ń pè mí ní parọ́ fún ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní contract kan tí mo ti ń lé wọ́n dẹ̀ pè mí lánàá wọ́n appointment for today five pm mo wá wò pé tí n bá ní kí n dà lọ kàn án ní take me serious mo wá need assistant ọ̀rẹ́ mi pé ká jọ lọ tá a bá jọ lọ wọ́n á rí wa bí able body kí n lè win contract yẹn over ní sùúrù o ṣé kò ṣàwọn ibi àbí. exactly àwọn ni. oh damn babe mo ṣe rántí ni ṣọ́ra àwọn company tuntun yẹn á ti wà on their case for a very long time bọ́dẹ̀ ṣe wà yẹn they're very hard to get weekend nìkan ló máa ń ráyè àti push kìíní ti pẹ́ like ah ọ̀rẹ́ àbí ká pè wọ́n ká push ẹ̀ for another day ni. no ẹni dà ti ṣe bẹ́ẹ̀ ìgbà mélòó ló máa fi rò pé ní o serious nǹkan tẹ́ sórí pẹ́ tí ń lé ti pẹ́ and fáwọn náà wọ́n máa rò pé àbúyá ẹnu ẹ̀ ò káyàwó ẹ̀ pé àyàwó ẹ̀ ni ò jẹ́ kó jáde something ṣé bọ́ọ̀rọ̀ ṣe ni no problem hello. babe thank you so much for your understanding ìwọ náà mọ̀ pé i need owó yìí and i bet you this contract is like the best so far i need owó ọmọ condition tó wáyé you need your push gift that special push gift you need it so mo dẹ̀ ṣọ́ọ̀kì tá a bá ṣe eléyìí tán ìfà máa bọ́ sí owó a máa bọ́ sí ọlájú eléyìí lọ so you understand. thank you yeah. okay so kí ló máa like láti wọ̀ kí ló fẹ́ wọ̀ kí ló. i think I'll do something casual you understand but máa fix it, máa worry ṣùgbọ́n. no jẹ́ kí n bẹ na ṣe bí something na something kí lè máa jẹ́ kí no no no i'll fix all that ma wọkọ relax i'll fix it mm. so yeah. I'll fix it. So yeah, man stress are. And um, at all, mm. um, let just doing one or two things, you know. Jẹ́ kí be ṣáàjẹ́ kí n bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ ṣá ẹ kú jókòó. orí ẹ ti pé jù orí tó bá ṣe bẹ́ẹ̀ ah ó máa dàrú gidi ni. smart gan ó sọ smart sim. tó bá mọ̀kàn tó bá mi pò lánàá. mo ṣé àmàlà ló ká fi sẹ́mu. àmàlà wò kí ẹja abẹ́ràn who's there? hi baby. ah really. really. are you kidding me. no Show no. Oh, mo believe pé mo máa like missed you. oh my God, good to see, you. Yeah. I <laughs> see you. oh. Play to be for marry me. Oh, you know now. Oh, oh. O ti gbàgbé pé iṣẹ́ mi ni láti múnú Yeah, it's my duty to make you happy. Yeah. Though the weekend is for the family, but alright, I ọ̀rọ̀ ìyàwó mi dàbí Eh, kò sígbà téèyàn daṣọ tí ò rí lẹ̀ fi wọ̀ ṣe ti understand ilé lòun wà I can always have her but ìwọ on travel alẹ́ so òun gbọ́dọ̀ débẹ̀ you know. <laughs> oh my god babe I've missed yeah, you like my body is just I need to just get off gbogbo padà mi ṣe ń gbọ́n yìí seriously o because ah you, you know I'm spending like one week. I know. you know you need know. one week long so before i go i need to have everything like i, I want to be fully i know <laughs> oh my god oh ìyàwó wa báwo ni. àwọn kú iyebíye èmi nìyẹn ẹkújọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta nìyẹn kí ló ṣe mọ́tò ẹ̀. kò sí kọ̀kọ̀ kò sí kọ̀kọ̀ tó ṣe. tó fi ń rìn lóorùn lọ́sàn gangan yìí. ẹ wo mo kàn feel like kì í ṣe exercise. exercise condition tó wà yìí kí ló exercise wo nìyẹn ń da fún bọ́ọ̀dì lẹ́kọ̀ọ́. kò wá advisable o ó dáa ibo ló ń lọ gangan. mo fẹ́ dé ọ́fíìsì mi o. ọ́fíìsì ọkọ ibẹ̀ lèmi náà lọ ó yà jẹ́ kí n kú gbé ẹ débẹ̀. Ah, ẹ má ṣe yọnu ẹyẹ má lọ. Ah, ah, kí n má ṣe yọnu pé mi fẹ́ gbé ẹ dọ́dọ̀ ọkọ ẹ ọ̀rẹ́ tèmi mhm. jẹ́ kí n ṣe yọnu ó yà ó yà ó yà. a máa pàdé náà ẹ fẹ́. ìyàwó ṣé bí ṣe máa ń ṣàwọn aboyún lélẹ́yìn oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ anyway mú àrò tó jẹ́ àṣẹ kí a kí gbọ́ àlè lọ́kọ́ wọn kan kò hàbí kí n ti tún un lọ́tòsí ọmọ gbogbo ibi owó oníkọ́rọ̀ nígbà mo fẹ́ sọ náà bóyá wọlé tójú ẹ rí bí kiri yẹn. òwe tí bá ṣe gba mi ojú mi ò gbọ́ kankan mọ́. ẹ gẹ́ ẹ̀sìn ìta ọ̀ ẹ máa fi wọ́n Eh, ẹ máa pè ẹ́ létà ká lọ fún ọ̀sán. mo yẹ o kí ni màá yà wẹ̀ lẹ́sìn. mo lè ti rí àwọn. ojú ọ̀nà ìfẹsẹ̀ mi ó ń bọ̀ lọ́dọ̀ mo lọ fẹ́ mi létí. ṣe mo máa fẹsẹ̀ rìn bọ̀ lọ́dọ̀ mi ṣé òun ṣeré ni fẹsẹ̀ rìn bọ̀ báwo. twenty minutes calls my rate. alalele yìí tó sọ pé òun fẹ́ tẹ̀mí. òun rìn bọ̀ kí ẹ mú mi bọ̀. Ah, babe, don't touch me. fine mo rí miss calls ẹ but fún mi silence ló wà then i've been busy all day. báwo ló ṣe máa gbé fóònù ẹ sí silent mo ń pè ẹ mo ń pè fún àmàlà mo ń pè ẹ ó wá sọ fún mi pé fóònù ẹ ṣe kiri kan. má bínú kí tí bá ti wà lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ silence ni mo máa fi fóònù alẹ́ àná ó pè yín right ó sọ fún yín pé àmàlà joint kan wà mo jẹ fẹ́ pè pé à bá mi rà á wá o ebi ń pa mí o that is it kò wá gbẹ́kọ̀ ó wá sọ fún mi pé ọ̀la má bí òkè àmàlà yẹn ni mo fẹ́ lọ rà mu àtijọ́ sọ mo ti pè wọ́n lé alámàlà kọ́ bá mi rò lẹ́ ó ti máa rẹ́ẹ̀dì ṣé mo fẹ́ pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú ṣé lọ nà tí bá jẹ́ kí n kú. ó yá má bínú jíde. tí bá jẹ àmàlà kó má dà fún mi. má bínú ó yá jíde jẹ́ àlọ́ jẹ́ àlọ́. má bínú ó yá jíde. mo pè é ò gbé mo sọ pé pé mo bí sí lọ́tẹ̀. tó má jẹ́ àlọ́ nọ́mbà tẹ. ẹ jẹ́ kí n máa lọ lé fún mi ní fún ọ̀tá mi. ìyá má bínú jẹ́ ibẹ̀ náà là ń lọ. ìbálẹ̀ fi mí lẹ̀ fi mí lẹ̀. má bínú ẹ̀yà má jọ ṣé ọ̀rọ̀ ọkùnrin rẹ̀ tó pọ́n tó báyìí. Hmm. ẹ má dá ìyàwó ọ̀gá ó lè jù yín tán ní ló ń sin wọn ní wọn. Hmm. àǹfààní lóyún kọ́ ṣé èèyàn mọ̀ pé ìyàwó ọ̀gá mi lọ́wọ́ ni. kódà ó dì mẹ́rù pàpà. Ah. ṣé ká má tọrọ wa ara tó bá wọn mọ́ làwọn ló ń fi gòrò dá nǹkan tó bá wọn wọn ní kó fara wọn ṣe àwọn lọ́nira wọn. àmọ́ kí lọ́sàn-án ṣé kò sí ọkàn mi. ṣé kí ṣó jẹun bébí mi nǹkan tó ṣe rẹ. lọ́lọ́ lọ́hùn ó yẹ kó máa ṣe é. Ah, eléyìí tí ẹ dé yìí. I got your favourite fruits hmm. and this is one. Thank you. báyìí la máa rí o àní rí báyìí báyìí o. Thank you. Yeah. Are you fine? Yeah, I'm good. Ó kọ̀ rẹ̀ mi díẹ̀ ni. Sorry, so kí ló fẹ́ jẹ kí n kí n pẹ́ ah, fẹ́? Mi nílé dúró jẹun o mo ṣì ní very important meeting tí mo gbọ́dọ̀ attend. But mo kàn ní kí n yọjú wá wo ẹ nítorí mo miss ẹ. And my mm-hmm. baby, <laughs> I miss you. Èmi náà ń sọ náà, ah, ah, Ọláfimíhàn, òde ń dà yìí, ní dà yìí, tá a sì ń rí gbogbo ẹ̀ tó clear báyìí. Ṣé o máa nígi lọ́gbà tí ò ní mọ orí èso tó ń so ni? Mo mọ sòwò ń jáde àbí? Mo ní mo ní meeting. Okay, ṣé o appreciate bí mo ṣe wá kí ẹ lé báyìí? Ah. Mo tún ra fruit wá fún ẹ, inú ẹ ò dùn. Ó dà. So ìwọ fẹ́ jáde so èmi àti fruit mo mo máa jẹ lọ ìwà àtàwọn tẹjọ fẹ́ ṣe meeting àbí no na mo kàn fẹ́ mú mo ṣáà ń wò pé àá ọlá fi mí hàn ọkọ mi àtàtà. ọlá where is your trust. i trust you now. no you don't you don't okay o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ kó lè fi mọ̀ pé mi ò hide anything fún ẹ can we go for this meeting together fine tó o ò lè jókòó pẹ̀lú àmì ìtìbọ̀ o lè dúró sínú mọ́tò àbí kó wà ní reception or something kò necessary kò need má worry. no mo fẹ́ kó tẹ̀lé mi lọ kó lè mọ̀ pé mi ò hide nǹkankan. mo ti gbọ́ trust mo trust ẹ̀ náà no problem bí ìgbà wo lè mọ adé jáde. mi ò ní pẹ́. tètè wá máa lọ. ah i'm fine ṣé mo ń jáde babe you are going out go. do you want ice cream. i'm fine. i'm fine. smile for me. Hmm. you i miss you. I miss you too. Hey, baby. Mm. Daddy will be back soon. Okay? We watch a kick. uh. All right, darling. Super. Okay. I'll be oh. back soon. All right. kó jẹ́ wọn ò jẹ́ Oh. oh fún mi dànù. láti wọn tí kò wà ní ayé mi inú mi kò máa ń dùn for no reason ọ̀rẹ́ mi àbúrò mi péjà ti parí báyìí. ìgbà alẹ́ parí ìjà tẹ́ ẹ̀ gbé mi débẹ̀ ìyàwó ọmọ àṣẹ. ìjà ò parí ah, ah. ẹ má kí mi ìjà ò parí rárá ó dìgbà tó bá tó kóṣù wa kíjà tó parí. wọ́n sọ̀rọ̀ báyìí náà wọ́n sọ̀rọ̀ báyìí náà ìwọ ló ń ṣe yan bí ọkà ó láyé dé ìwọ ló ń ṣe yan bí ọkà ọmọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó nà ọ̀hún ṣòro tó bá fẹ́ jẹ́ kí n kóṣù wá sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtẹ̀ lẹ́nìí mo máa kóṣù wá àbọ̀ rẹ mi. Ah, ah, mélòó mélòó lọ̀rọ̀ ọṣù táwọn àbókí ń taṣu ní tòsí ń bì. tó bá dẹ̀ mọ̀ pé fún mi pé òun déètì yẹn lélẹ̀. ṣọmọ bàlá wọn. bẹ́ẹ̀ni wo bíbá ìwọ ni kò tèkẹ easy o sórí pò àgbà tó lóun fi ẹ sí òní tẹ̀m̀bẹ̀ ó ti yẹ àwọn nǹkan kéékèèké kan wà lóde máa ń ṣẹlẹ̀ tí ó dáa mi ìfẹ́ kò wà lára àwọn nǹkan tí ò ní. ta làwọn wo. ní sùúrù ẹ lò ó má pariwo mọ́ mi nà án fẹ́yìntàn mi wo òpè mi nà án èmi àti òun appointment lé mi nà án kí máa kí ṣe máa pè ẹ́ kí n tó wálé boyfriend mi àbí. time is everything you didn't tell me. okay no problem tell her to excuse us. tani ko excuse ẹ yóò fi nǹkan sẹ́nu wá bá mi sọ̀rọ̀ bí mi lọ́nà lọ́nà jẹ́ kí n sọ nǹkan fún ẹ kó tí ò yẹ pé. èmi ni mo pè kó wá síbí báyìí now she came here because I called her me here now fẹ́yìntàn mo wà I didn't call you. tó bá mú òkú fẹ́ wá bá mi wá pè mí lọ́jọ́ mi má dẹ̀ fún un ní appointment mo sínsìn tí mi ò sì fún ẹ lápọ̀ntì tí mi ní kó lọ stop it Kill ló mí pé kí n pè é. mi sọ̀rọ̀ bá yẹn jàre. what do you mean kill ló kí n pè é kí n tó boyfriend mi are you okay. fèyí tọ́ mi o please me. ìfẹ́ wà lára mi ìfẹ́ anything tó lè jẹ́ kí n problem in my life i have a lot of problems in my life already jọ ma oh really. yes. Ah. tó bá ti pọ́n ẹ máa fi ẹ. àwọn nǹkan tó mú owó tí ò mẹsẹ̀ tó bá ṣàtìfẹ́ fàkó bá sí ẹ lọ́rùn ó ṣe máa ń rí o. èmi ò lé ó ṣàtìkó ṣù wá. iṣu ṣáà ní problem tiẹ. iṣu ni. <laughs> ah ọ̀gá ẹlẹ́yìn máa tètè dé ẹ̀dẹ̀ tètè dé náà. Ah, èmi mo níyàwó mi hmm. mo mọ bí mo ṣe ń bá sọ̀rọ̀. Hmm mi ṣe ń sọ̀rọ̀ àti gbọ́ ìyàwó. ẹ mú dẹ ti gbé ìtumọ̀ jẹlé lọ́wọ́ you look stunning today. Really? Yeah. Thank you. But ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀. what. but mama wọ nǹkan tó wà revealing báyìí wá síbi iṣẹ́ máa. ṣé nǹkan tí mo wá wà tí wàá wà revealing jù mí. yeah it's revealing. Okay. Oh. Yeah, if not, ìyàwó mi máa lé ẹ kúrò níbí o. Kí lèmi? Anyways, I'm all yours today. Bó tó bá dalẹ̀ máa lọlé There uh-huh. we go again. Tó bá dalẹ̀ máa lọlé. But now I'm all yours. Mm. Joke on. Mm. Mo Joe. ń jowú. Kí Joe. dé tó máa All the time, wà á my máa praise ẹ̀ wà máa praise ẹ̀. Uh-uh. Ẹ ṣe bí mi lè lè ṣé Then, who my praise ẹ̀ wájú mi. <laughs> níbo ló fẹ́ ká lọ lẹ́nu. ibi tó bá ti wù. kò léèrè owó ṣìnà ò léèrè kò léèrè owó. bẹ́ẹ̀ kò tí sùn báwo. ẹ ẹ ẹ má king ó wá bọ̀ ń sìn ó ti wò pé àwọn ti mú mùmù sínú ilé wá ṣe gbé ìbò tí sùn ni ṣé tó bá jẹ́ pé wọ́n la bí amọ̀ ó máa lójú oorun wọ́n time kí ni time sọ ní ọwọ́ ẹ̀ tó ṣẹ̀ ń bọ̀ nídà ẹ̀. ó ilẹ̀ ò tí ì ṣújú fún ta ni fún ẹni tí ò lọ́lùbáwí lé ilẹ̀ òṣùdù fún ẹni tí ò fi èèyàn sílẹ̀ fún àlùmọ́dàrò fún ẹni tí ò tó ọkọ fún ẹni tó ń pè kò ní làákàyè bí kò tó bá ní làákàyè ni ò ní fi mí sínú ilé pẹ̀lú kọ́ndíṣọ̀ yìí nínú gbogbo onílẹ̀ yìí lẹ́mì nìkan kó jẹ má bọ̀ kó jẹ lá ẹnu ẹ tó òun rù fún bẹ́ẹ̀ fobìnrin tó òun gbá yìí tó jẹ tó fún mi pé ó lá mi tì látàárọ̀ ó jẹ nílẹ̀ òun ṣùjú ṣó ẹ kó lè lánú sọ̀rọ̀ ṣá ó yẹ kó lè lánú sọ̀rọ̀. okay i'm trying to. kí ló ń ṣe kó ń ṣe báyìí náà kí ló ń ṣe kó ń ṣe kó fẹ́ pa mí ni fẹ́ pa mí ni ó condition ẹ̀ náà ó dẹ̀ ló tọ́ ọmọ nítorí ọlọ́run bẹ́ẹ̀ ṣe rẹ̀ léṣe. ìwọ gangan ló fẹ́ pa mí. báwo ló ṣe fẹ́ pa ẹ́. ìwọ gangan ló fẹ́ pa mí ìwọ ló fẹ́ pa mí ìwọ ni àgbàyà onírùnkùnrin ìwọ gangan làgbàyà onírùnkùnrin aṣẹ́wó ìwọ gangan ló fẹ́ pa mí kọjá tó pa mí máa para mi sílẹ̀ lọ́rùn tó bá sọ pé mo fẹ́ hurt me i will help you màá yàn pé láti hurt mi dáadáa. wọ́n fọwọ́ kàn mí inú bí mi don't even touch me don't touch me you love me. ó lọ látàárọ̀ wọ́n dé ti mọ̀ ẹ mo bẹ̀rẹ̀ fruit wa ti rárá tẹnujẹ ti rí wèrè fruit tí ó sì lé. mo ṣàlàyé fún ẹ wọn ni mo ní mi kí ló fẹ́ kí n para mi pẹ̀lú lọ́nà ìtura àmì mo tún ní kó jẹ́ kájọ lọ́nà ò lọ kí ló ń ṣe tó ń ṣe báyìí torí ọ̀nà ó ní ìgbòho tó ń ṣe yìí tẹ gbogbo ará àdúgbò sọ máa gbọ́ máa rò bí àwọn òṣè kàfẹ́ wọn tó ṣe fún mi yóò dá o ó dá o. sincerely ògbówó nìkan ló mọ bí ti ṣe èmi gan mọ bí ti ṣe wo táṣọ ẹ ṣe ń wò ó tó wàá ṣe ìdílé lórí obìnrin hmm, ah, àgbàyà díẹ̀ ọlọ́pàá wa gbà ajá ọgbà yá jẹ ẹ ti rí ìwàgbọ yá jẹ. ìyá abílé ṣàmọ́ngbó ti tó eh, oṣù mẹ́ oṣù kan àbọ̀ tí mo ti ń sọ fún yín pé àwọn senior mi fẹ́ ṣe graduation wọ́n lè hmm. máa sọ. ẹyin dákun ṣé ọ̀rọ̀ aṣọ náà lọ fẹ́ sọ lọ́wọ́ ara àrùn bẹ́ẹ̀ tí kò ṣubú ní sẹ́nu ọ̀yá mọ̀ ń bọ̀. ọ̀pá mi mẹ́ta mo fẹ́ rà one two dẹ̀ ni. Hmm. one two <laughs> ah, ọ̀dà ọ̀rọ̀ pa mẹ́fà mọ́ ní ìsìn. Hmm. one two one two one two. ẹ ti dúró lẹ́gbẹ̀ẹ́ kan mẹ́rin. ẹ̀yìn ti làbọ̀ àwọn tí mò ń bá gbálẹ̀ ó di ìparí oṣù kan tó fún mi six hundred tí mo máa ń gbà. home scott will go. <laughs> nímọ̀ bí sì bá bàbá rẹ sọ̀rọ̀ náà ń gbọ́ báwọn yóò fi ná ilẹ̀ yóò fi tìrì ilẹ̀. anybody wọn. ó jẹ́ wọ́n tù báwọn mo máa sì ti kó wọ́n tù fún tọ́ ọgbà sọdí níwà bí sì kó aṣọ fún ọ̀rẹ́ mi tí ń ra òwú aṣọ òwú méjì ń sì fún seventy naira kọ́bọ̀ fi ran. Ah! yóò kò tí ì ṣe wá kan. bábílíkì bábílíkì. yambílíkì. ẹ̀ẹ́dà sí ń tà ń sọ. So dáúdà epo àkàrà ni kí lẹ́ẹ̀ pè mí sí tí mò ń dá sí. Ah, ọ̀rọ̀ tí ọmọ yín sọ. ọmọ yín àbọ̀mọ wa kí ni ọmọ yín gbà tó ti rí jókòó ẹni tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sọ kó bá tó bá fẹ́ bá mi sọ kó bá ẹ sọ náà you are my representative in this. àbí ah, ìtúbọ̀ ọ̀dà I invite you to the turkey mo hmm. kò invite yín sọ̀rọ̀ tá à ń sọ ọ̀yá mo fẹ̀ràn ara rẹ sọ. àwọn senior mi wọ́n fẹ́ ṣe graduation wọ́n dẹ̀ máa ṣọ ọ̀pá mẹ́tàdínlẹ́mú fẹ́ rà one two tí ò sí. wèrè kò mọṣẹ́ ọmọ owó ẹ̀pá mẹ́ta wá jù ṣé ṣé wọ́n ká ọmọ yìí kò sínú ni ah. àbí bílí kíkọ yìí. ń bá mayín náà ni. ń bó lè fẹ́ wọ tí àzìzì. ṣé ọ̀pọ̀ ni. wèrè mo tún sọ ń dá mi lówó lára irọ́ ó yẹ kó lọ mí ni ó fẹ́ wọ three years ní ah. ẹ̀jẹ̀ ṣé ìwọ ló ń ṣe graduation. bíi ti bò. èmi tí mo jókòó ìgbọ̀n three years ni mo rán yìí. àkínní yún. yún yún ni ẹbí ah, bá pa mẹ́ta tí ó fi gáhùn ṣé kọ́ wá pọ̀ ọ̀pá kan ni kọ́ wọ̀ ni kọ́ wá mọ̀ wọ pọ́n kelekiri kí ló kí ló fẹ́ fa mẹ́sì fún yín ìfẹ́ rọ́bìsì o ìfẹ́ rọ́bìsì o ẹ mọ́ bẹ̀rẹ̀ lónìí o ẹ fọ́ ọmọ lówó. fàlàyé abirí ẹnu ẹ ò dá fàlàyé ẹnu ẹ ò dá fàlàyé now this is the final verdict àwọn tó wọ̀ sọ pé wọ́n ṣe graduation tí wọ́n ṣe graduation kì í ṣe àwọn wèrè tí wọ́n gbọ́ láìkẹ́ máa ń délé report pé ẹ̀sìn ni àwọn bíléèkì ọbẹ̀ pàmì sí ni àwọn kẹ́mi ọbẹ̀ ṣé àwọn kọ́lé ti graduation ìgbà náà bẹ̀rẹ̀ iṣẹ́ náà ti ń graduate. Eh, èmi bí wọ́n bá ti graduation èmi mìíràn náà ló bò ní sí graduation. tó ti fẹ́ ṣe báyìí. yóò ṣe lé sà. ìyá bíléèkì ẹ jẹ́ ká ẹ má máa bọ̀ ọmọ jẹ́ èmi àbọ̀mọ̀jẹ́ ah! ní kékeré ọmọ ìtẹ́ ẹ ti ń kọ́ ń pàtí tẹ́ ẹ ti pàtí kọ́ ọmọ ìkéde ẹ jẹ́ kọjú mọ́ iṣẹ́ mi ò rán ọmọ mi ò rán iṣẹ́ mo ní kó lọ kọ́ mi ò rán ẹ̀kọ́ ṣe pàtí èmi kọjá pẹ́rẹ́ǹtì kan tí máa mọ ọmọ ní skul tọ́ba lọ́mọ fẹ́ pò ní ah, ọmọ fẹ́ pò ní kindergarten ọmọ ló graduate graduation. ó ti yé mi tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe ti yé mi mo mọ tẹ́ ẹ ń ṣe bẹ́ẹ̀ bá lówó ẹ̀kúkú sọ pé ẹ̀ lówó èwo ni pé wọ́n ń kọ́ ọmọ patí àmọ́ tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe òsì rátámọ́rayọ̀ ẹ̀ wo ọmọ o ò ní bàbá hmm. ọlọ́run àyàn bàbá mi fún ẹ lágbára ọlọ́run kọ́dún tó parí ọlọ́run àyàn bàbá mi tí ó mọ̀ ìwà ìyá ẹ̀ ti pa mí sáyé èmi náà dẹ̀ wọ́ rẹ̀ because mo àpò kó ayé ló máa ń pè mí mo ti ká ọmọ yín lẹ́nu bẹ́ẹ̀ méjì ọlọ́run ni ò tí ì pa mí sórí hmm. tó wà lọ́ọ̀ mi tó wà lọ́ọ̀ mi tó bá hmm. fẹ́ wọṣọ tó fẹ́ wọṣọ tó bá wọnú yàrá kó pa àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ayé o ẹgbẹ́ ọ̀run o ó yẹ ẹ lọ sin bàbá mi lọ ẹ jẹ́ kí wọ́n jẹ o ẹ jẹ́ kí wọ́n jẹ ká bá ti jẹ ìwọ náà hmm. máa wọ tó tó o bá ti lè jẹ ẹsìn tẹ ẹsìn kan ìwọ náà ìdìlọ kọ ọlọ́run má jẹ kọmọ yẹn rìn òwò eh! ẹ dáná ìdìlọ kọ ẹsìn tẹ ẹsìn kan ìwọ náà. ọgbẹ kásá kásá kásá. ìwọ ni kò kásì kásá. yabirigi tinye ta mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ tinye ta. yabirigi mi náà yọ. Eh, eh, dákun onítorí bú o ńgbà tó ń bọ̀ látòjú lọ́ba mi lè ṣe alájẹsẹpọ̀ tí mo sì bí ọ fún Dangote ṣé èyí tí mo bí ọ fún yìí ọ̀yàn re. ìyábílẹ̀ mo fẹ́ pẹ́pẹ́ pé o. ìkan náà ṣáá ni gbogbo wọn a kò síbi ìkan jù kan lọ àmọ́ kí lè bá a lè tòrò pẹ̀lẹ́ kùtù láàfin tó o. ṣé ìwọ̀n kí n bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ṣé bó ṣe ń kọ̀yàn nìyẹn ni. yẹ́sẹ̀ jẹ́ ká agree pé èṣù yá mi lò mo dẹ̀ ṣe nǹkan tí ò yẹ kí n ṣe mo dẹ̀ ti apologize mo ti ní kó má bínú severally látìgbà tí mo ti bẹ̀ náà ló ti yanrí fọ́rọ́gùn òfẹ́ mi mọ́ gbogbo wa tí fèyí tó mi wò ń wù yìí ó ń jẹ́ kí n mọ̀ bí ìgbà tó jẹ́ pé ìranu ń wò ń ṣe ni kẹ́dẹ̀ máa wò ẹ má jẹ́ kí n parọ́ tán ẹ̀yin méjèèjì ṣe rí fèyí tó mi wò tẹ̀ wò yìí òun ní fi ayé mi òun ní love mi òun lẹ́ni bí ọkàn mi you know all this you know mo dẹ̀ ní plans fún kò tẹ́ ń ṣe pé mo ní plans fún ohun gógó fúnra rẹ̀ mọ̀ pé mo ní plans fún má jẹ́ kí ṣùgbọ́n àárín mi àti please come on back i love you ẹ̀ẹ́dẹ̀ jọ ẹ bá mi bá sọ̀rọ̀. ẹ̀yin náà la ṣe máa máa bẹ̀ ẹ rí pé mi fúnra mi mò ń bẹ̀ yín ni ipe kẹ́ má bínú at least ẹ fi lè máa lọ tẹ̀ ń padà wá tẹ wá ń bẹ̀. ìfẹ́ ah, ni ìfẹ́ ni i love her ìfẹ́ ni wẹ́mi gan mọ̀ pé ìfẹ́ ni bí ìfẹ́ ṣe máa ń ṣèyàn nìyẹn ṣe ti gbọ́ ẹ má bínú ẹ dẹ̀ máa wò ṣẹ́rí ẹni tá a nà òun lára ń ta ó sì ń bínú ni tó bá yẹ pé mi gan ni má ṣe ju báyìí lọ because èmi tó ṣe jẹ́ pé onínú fùfù ni mi máa bínú ju báyìí lọ bọ́ ẹ má wọrí á bá sọ àbí á bá sọ̀rọ̀ tí iná ló máa ṣe kò síbi tó ń lọ èyí tẹ́tẹ́ sọ pé ẹ ní a lot of plan fún yín. ọmọ fìyín tó ní òye ní ṣe ní gbogbo nǹkan tẹ̀ ń sọ yàrá agree yes nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ṣé gbogbo ọ̀rọ̀ tẹ fẹ́ sọ fún mi yìí tẹ mm. ní ẹ máa bá sọ̀rọ̀ kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe bó ṣe wà yìí láti ìgbà tí o ti bá mi sọ̀rọ̀ tó ti sọ pé ká break up ọkàn mi ga sókè mi yẹ gbogbo nǹkan tẹ bá fẹ́ sọ ẹ jẹ́ ká jọ sọ àbí kó dẹ̀ fún mi lésì kó máa tẹ̀lé mi lọlé I need you back in my life. ẹ ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bóun kọ́ta bá fẹ́ bá a sọ náà kò ń ṣojú ṣojú yín la ṣe máa sọ gbogbo ẹ̀ so ẹ máa lọ definitely a máa bá a sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀wà nájọ́ máa sun bí mojú ni so ẹ̀yin ẹ máa lọ a máa bá a sọ̀rọ̀ a lè sọ gbé lójú yín. kí máa lọ kí máa lọ. Mm, òun lejú bá mi sọ̀rọ̀. èmi ṣàárín ẹ̀rìn tóun bá ń lejú èmi ẹ̀rìn ẹ̀rìn ẹ má wọrí á bá sọ̀rọ̀. èyí sunwọ̀n jù yẹn ikọ̀ náà ṣáá ní gbogbo wọn a kò sí ibi ikọ̀ jù. kí ni kí n ṣe é sí? kí ló fẹ́ sọ? kí ọgbọ́n ilé ìnáwó bọ́ tó lò dá lẹ́nu tó kàn sọ̀sọ̀ kúrò tó ń rí kátàkátà yìí. ilé ìnáwó ṣé wọ́n rí fáìpé gbígbó máa ń lò òun fún ní plans èmi gègé kí ni ah, wọ́n lókùnrin mi nà ó kí ló ṣẹlẹ̀ ah, mi ò èmi ò support kò tẹ̀lé o kò lọ bá wọn wọn sọ̀rọ̀ wọn sọ kátàkátà kó ká mi pẹ̀lú kíní kan ẹ̀wọ̀n ni ah like you don't understand àbí. ṣùgbọ́n èmi ò fi ìkóyẹ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ the reason is this guy has been coming back ah. ó ń padà wá bẹ̀bẹ̀ èèyàn tó bá ṣe nǹkan tí ò dáa fún yàn tó bá mọ ọ̀nà bí tó ti ṣe nǹkan tí ò dáa tó wá bẹ̀bẹ̀ I think it's not a big deal eh? and again Just torí ọlọ́run ṣé o mọ́rú ọkùnrin tó tún fẹ́ pàdé ni don't let it be like fire to fry pan. mo hmm. to me i just feel you should forgive him ó ṣàgbọ́n òun ní plan fún ẹ àmọ́ bí ẹni tó máa gbọ́ rẹ̀ wá lọ sí bíi abí amẹ́ríkà tó máa gbé fò káàkiri tó máa jẹ́ kó enjoy ẹ̀ láìfẹ́ ní ìsìta bá ti ní kó fi sílẹ̀ gbogbo plan yẹn báwo ló yẹ fẹ́ come through. hey i just feel you should forgive him o oh, that's my own. forgive what what you need to ṣe now mo lè ní kí ló dé gbogbo tó dúró síbi kan ní obìnrin ọkùnrin ọ̀la kí ló dé náà ọkọ̀ tó fẹ́ fọ́ni wa nìyẹn change. Mm. Mm. Olá. Kilo ló ń ṣe pẹ̀lú fóònù kí mi ṣe lọ́wọ́ ẹ̀ kí ni gbogbo eléyìí náà kí ló ń tún mi fún. jọ clear to fi clear gbogbo message o tún fi message sí disappearing message. what's that supposed to mean Kilo ló kún ẹ pẹ̀lú mo fi fóònù mi ṣe òun wá wàhálà o ṣé bẹ́ẹ̀ mi ṣe máa mú fóònù ti ẹnìyẹn ni. ìgbà tó ti fi password sí gbogbo app ẹ clear tó tún clear chat. ọ̀la mo ń sọ fún ẹ èmi to fẹ́ any peace of mind you have no business with who i'm chatting with or not kí ló ṣe now Ah, oh, ah. fẹ́ you need to trust me how else i make you trust me Eh? ló pẹ́ pẹ́lẹ́ tí mo bá ṣiṣẹ́ òògùn kọ́lé ẹ̀kọ́ máa rí ni. ẹ o ẹ gbé ẹ wá chat ẹ ṣáà ṣe gbogbo ẹ ẹ ká mọ ètò pé weekend a máa wà nílé mo rò pé tẹ̀ tí wọ́n change password ẹ ní jọ kí ló dé tó ní ojú tó ń wá ìrọ̀jú káàkiri náà bẹ́ẹ̀ mo ti use mojú. ṣó fẹ́ pa mi ni kí ni problem ẹ̀ náà ó dẹ̀ gbé mi lẹ́mìí gbóná all the time wọ́n ló máa kọ́ lóyún ni what's your problem. sí mo ń wọ̀n ẹ̀ o mo ń wọ̀n ẹ̀ o mo ń wọ̀n ẹ̀ o tó bá mú ọwọ́ rẹ̀ tó fi tì mí jáde ìwọ ló mọ̀ o ìwọ ló mọ̀. ọjọ́ gbogbo ń pèlè ọjọ́ kan pé olóhùn ilẹ̀ amúbẹ́ńjọ́ kan clear chat wàá bá bí èèyàn márùn-ún sọ̀rọ̀ business send file send file láàlè nìkan lè fẹ́ dé tí rẹ́dẹ̀ tí rí dìde wọ́n change password ẹ̀ màá tún mọ̀ èmi àti ẹ five and six five gan jìnnà sí six. sáni gbogbo wọn a kò síbi ìkọjù kò lọ àmọ́ kí lè bá a lè tòrò pẹ́. ara kan ní bá ìsọ ni tí wọn bá fẹ́ kú kó kú tí wọn bá dé ní kú kó fi kú lẹ ẹ tí ikú bá máa pààyàn láyé pé ọ pé má gbọ́n pààyàn kò yẹ kó jẹ́ magun pé èèyàn kó magun lára bóyá ẹ ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta kó jẹ́ single lady tí gbogbo everything ṣì tó dó dáadáa ẹ woru game tẹ̀ ẹ wo game bó dẹ̀ ń sọ fún yín mo ní géèmì lè wá ó lè wá ó ẹ fowó dáadáa sí i òun lè mú wọn ṣe ẹ sọ di advert àwọn kan mi ní ṣé kíní mọ̀ ni ẹ mọ́wọ́ kékeré ẹ fi sí ẹ ẹ ẹ wo tó ṣẹlẹ̀ ẹ wá ń jẹ ẹ ń jẹ two two five ṣé kíni two five ẹ sọ fún mi. ẹ wò ẹ wò wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ó tẹ̀ mí lọ. bẹ́ẹ̀ni lẹkùn jẹ lé. three five five thousand ten thousand èmi wà òkè pẹ̀lú ẹ̀ èmi wà òkè o pẹ̀lú two five. tí a bá wá fowó ńlá sí hmm. tó bá kọ́ọ̀tì nǹkan. Ah, iṣan méjì kọ́ọ̀tì ni èèyàn kú ni ẹ̀ tí wọ́n bá fẹ́ kú sẹ́ ọgbọ́n kan ni wọ́n sọ tí wọ́n bá fẹ́ kú kó mọ kú tó máa pa èmi ò láìpẹ́ kan sọ pé kí ló pa nǹkan sọ pé ọ̀kadà kí ló pa nǹkan ni máa wà kí ọ̀ bọ́ sẹ́nu tírélà kó gbà gbà irú gẹ́mi yẹn kẹ́ fowó ńlá sí pé yíjẹ yíjẹ yíjẹ yíjẹ yíjẹ tó bẹ wọn bá kiri sọ ti kó balẹ̀ gbà. pé kéèyàn ó yé. ẹ na àkáǹtì ní sinmi àwa ṣe tó ló ń fẹ́ kó gbìgbìgbì kẹ mọ wo kíní wá sí mi lọ́kàn o. èrò bíi kí n mọ náàkì ńlá ah, ládé ah. hmm. ṣùgbọ́n gbogbo nǹkan tèmi ni pé tí bá fẹ́ hùwà kan mọ̀ wọ́n fẹ́ gba advice lọ́wọ́ èèyàn tí bá ti rẹ́ni tèmi lẹ́yìn èmi ń lọ ni o. mo ti ẹ lẹ́yìn mo ti ẹ lẹ́yìn. gbogbo tá a fi jẹ five thousand yìí ká ní pé èèyàn bá mú owó gidi téèyàn fi yìn pa ah! sọ́nà owó dáwà ó lè jẹ́ five hundred million láwa bẹ́ẹ̀. wọ́n ti tún ìwé ọ̀nà ìwé lé ní ìlọgbẹ́lẹ́ náà. èmi ọmọ yìí o. táàbù wa ní kí ní máa yẹ tán ni báyìí. agama. gbogbo tó yọ ẹjọ́ kò bá tó. agama lisa àwọn ẹni pòǹgẹ ẹ adarikun ṣé ẹ rí wa ń gbà tẹ wọlé ẹ mọ fáwọn àjọkọ síbà àbí ó mọ pé ojú à ń kọ sí to e, green people. like me, ò understand ká kí yín fún kíni ṣe ibi bá ìjẹ́ lẹ́yìn ni. èmi ni bá tó yìí. bó ṣe máa ń ṣe nìyẹn. bó ṣe máa ń ṣe nìyẹn ọlọ́run alágbára ó lọ sí ṣé bí kó mọ̀ wá tí bá kó ronú ìwọ ní èjì ẹ tó yẹ kán mú ẹ wọ vip kó máa gba olòṣì ẹ wèrè ìwọ aṣọ ìwọ aṣọ òjò ní ọrùn ó mú ẹ bọ̀ ń bí nígbà tó gbà tó gbà ó fẹ́ pa ẹ lójú ẹ ó dẹ̀ ń gba ọ̀bẹ ó mú ẹ wá gba ọ̀bẹ lójú ẹ ó mú ẹ lọ slap you just die for nothing. bàbá Bílíkì ah, mi ilé ẹ̀bẹ̀ ṣe ń bá àwọn kọ́sítọ́mà mi sọ̀rọ̀ náà. Ah, bẹ́ẹ̀ ṣe wá síbẹ̀ náà làwọn náà wá síbí báyìí náà. máa tẹ̀ náà kọ́sọ́mà ẹ̀ kọ́ máa respect àwọn èèyàn tó bá bá ń bí. ìdán bó ṣe wà yìí nǹkan tí mo lè bá ẹ fà á. ace baba kílọ̀ bẹ̀rẹ̀ ace. èmi ni ẹ. o que tẹ o ìjẹ́ ìfarabalẹ̀ o àtẹwọ́ ló ń bọ̀ yẹn. manager. tani manager. èmi ni ace. èmi lọ kọ ní nǹkan ní manager. so wa ó kè sa o ah. ma tẹ o o ma tẹ gan serious o ma tẹ. èmi ló sọ ìbò bí abalẹ̀ fún mi lọ́wọ́ èmi ni ìfìyàfù. o ma tẹ bẹ́ẹ̀bílì bẹ́ẹ̀bílì èwo lórí ibú kí ni gbogbo rádaràdé lé bẹ́ẹ̀bí bá bá tiẹ̀ sùn nínú kẹsùn lẹ́ẹ̀lẹ́ àbí kẹsùn lórí sísí síta kí ni gbogbo eléyìí bẹ́ẹ̀ ṣe mọ sílẹ̀ ń ta tẹ́ kí ni bẹ́ẹ̀bílì tẹ́ ẹ̀ ń fìdí èwo lórí ibú gan chelsea chelsea chelsea o na baka chelsea na baka. chelsea na baka bi ti bo. chelsea chelsea fẹ́ na baka. kí ni wèrè fẹ́ bà tíkẹ́ẹ̀tì mi jẹ́. ta ló bà tíkẹ́ẹ̀tì jẹ́. àlàníṣà ṣẹ́ẹ̀sì tó bá fi tó bá fi nà àwọn tó fẹ́ nà yẹn ìyá ìyá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀. babili ṣẹ́ẹ̀sì sórí báyìí. kí ni bẹ́ẹ̀ fọ ire ṣe. ṣé sórí báyìí ṣé ń tẹ̀ ń ṣe fẹ́mi àtọmọ sọ́dà ẹ̀ẹ́dẹ́ ẹ̀yọba kan ọ̀tọ̀ ní tẹ́tẹ́tẹ́ta ọ̀tọ̀ ní kan ẹ̀fowómọtí sí àwọn tí ń ṣe sìnàgọ́ sí wọn ò pè báyìí kí ni gbogbo orí ibú tẹ̀ ń ṣe oríṣiríṣi ọkùnrin lọ́lọ́mọ dà sáyé bílí mo gbàdúrà kọ́ mọ́ gbogbo eléegun bíi tèmi báyìí àbí ṣé ò rí bàbá rẹ gbogbo ẹrù ní bùtì dírò gógóró yìí. wọn tẹ fowó lẹgùn ká jẹun ẹbí tán máa mọ máa mọ tí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tiẹ ó ti jẹ tó máa jọ oúnjẹ ni nǹkan méjì ló láìka oúnjẹ pàtí méjèèjì wáyé ń tawó fún wọnú ara wọn ìyá ẹ náà oúnjẹ rẹ jẹ tó fi rí báyìí tó ìyá bílíkì kọ́lọ̀ kó ṣàánú fún wa bó ṣe rí gan bí mo ṣe pàdé ẹ̀kọ́ ni ẹ ká nígbà tí mo pàdé ká nígbà ṣe ń bá a lọ nǹkan àti bẹ́tà jù báyìí lọ. bíi ti bò. bó o ṣe o ń búlọ̀kù eré you are blocking progress ṣáṣọ ẹ kí ìgbà tí à ń dúró lẹ́nu báyìí ṣe bí kípa àti ẹ̀dùn báyìí bọ́ọ̀lù àgbà báyìí bọ́ọ̀lù àgbà tòró sí ẹ̀ eré ò tí ẹ̀ eré kankan gba eré ò gbàgbẹ́ kò gbọ̀tún ò jẹ́ kí eré gba tòró sí ọjà kan ọkàn bílọ̀kì gbogbo eré fún mi. ó ti dáa bẹ́ẹ̀ mo mọ̀ pé bọ́dí sèmù lẹ́ gbogbo rẹ̀ náà bọ́dí sèmù náà lẹ́ dà sí. ẹ mọ tí ẹ sì ń ta tẹ́tẹ́ ìbànújẹ́ méjì níbẹ̀ lára yín bó bá jẹ́ tẹ́tẹ́ nìkan lẹ̀ ń ta tẹ́ ìfowó jẹ́ lẹ̀lẹ́gbẹ̀ ká mọ̀ pé yàn bẹ́ẹ̀ bá ta tẹ́tẹ́ tán ẹ̀ kúkú jẹrí náà bẹ́ẹ̀ bá ta tẹ́tẹ́ tán ẹ̀ tún lọ lé ọtí ẹ̀ yóò bá kán kọ́ bó owó oúnjẹ ẹ̀ fi lẹ̀ zero zero one là ń ṣe mábílí sáyẹ́nsì lẹ́ ń ṣe yìí. sórí bó ṣe wà bí mo ṣe wà mo ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni àyè tó dá mi sí mo dúpẹ́ ọlọ́run àyè tí mo wáyé eh. ìwọ ló gbé mi débẹ̀ o. àyè tẹ́tẹ́ àyè tẹ́tẹ́. ká ní mo lọ mú sínà mọ́ ni tìyẹn àtẹ̀ta ah. torí tí n bá fi lè mú sínà mọ́ réètì tí mo fi mú tíì mo mọ̀ pé tí mo bá fi láì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ah, n lè mọ mo lè fẹ́yàwó kọjá méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà ní màá ṣe. ẹ wá kóbìnrin gan tí kò ṣẹ́jú tẹ̀sí. tírísọ̀m fọ́sọ̀m tírísọ̀m fọ́sọ̀m wọ́n wá ro ń burúkú ìdè ṣé kí wọ́n wá kú báyìí nísìn kí àwọn èèyàn wá ronú dé pé bàbá Bílíkì o nígbà tí ẹ ti jáde láyé o àwọn ìyàwó wọn akọmọ wa o akọmọ wa o akọmọ wa ọmọ kéékèèké tí ìyá máa ti jẹun orí ọmọ mi akéré ìkùsà wà lórí mi báyìí torí pé mi ò ní tọ́jú wọn mo sá kàn dúró náà mo gba kámú lẹ́yìn tẹ́tẹ́ ọtí nìkan lẹ́yìn ọtí mi ò ní nǹkan kan mi o fẹ́ kí n lọ ṣe ìṣìnà o fẹ́ lé mi. ẹ bẹ ṣe sọ̀rọ̀ títọ́ sí rẹ ni ike náà tó ké ike tó ké náà tó ń gba ẹkún sun lọ́wọ́ ìyá yín tẹ́ wá fi ń ṣe lead and vocal lead and and chorus tẹ́ ń sunkún. ní bá yín lọ bẹ́ẹ̀ ṣe wà yìí ní ìwò bẹ́ẹ̀ ṣe tó rè pẹ̀lú tẹ́tẹ́tẹ́. olùsí wọ gown cultural group olùsí mo ti pàdé àbílíkì ẹ̀dùn rẹ̀ ṣé nǹkan kan ṣe mí ni àbí mò ń ṣe nǹkan mo ń mutí mo ń ta tẹ́tẹ́ the two is not bad nǹkan kan sáà lè mọ́ máa sáà ṣe ọlọ́run ajá kúkú mi májà kúkú náà májà kúkú mọ́tò afẹ́lẹ́sùn májà tọ́jú ohun dojú okú one day one day something will kill a man something must kill a man tẹ́tẹ́ dáná yes anybody tó bá jẹ́ ìjẹ̀bú ọmọ ìjẹ̀bú ṣàgám àgbọ̀wá tó bá ń ta ìjẹ̀bú kò fẹ́ kí family house wọn kó parun ni yes mo dẹ̀ mo bẹ́ẹ̀ tẹ̀ nàìjà máa ń ta ìjẹ̀bú náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí ẹ̀ tó báwọn èdè ìbáyìí mo fi three dálẹ̀ it's a six by six bed mo bọ́ sórí single cell ta ló gbé mi débi ṣọ́ọ̀fọ̀ tí ì ṣe mi ta ló yẹ ṣọ́ọ̀fọ̀ ṣe mi ah ṣẹ́ẹ̀sì ọmọ mi <laughs> ẹ jẹ́ àpàdà síta ni. kò lérè owó ṣìnà ò lérè. they're busy ẹ lè lọ rí wọn um, actually going to ṣe torí títí ẹni mo mm-hmm. but tí má ṣe tán mo ma What's the problem ma ẹ ràn mí. How jọ do you ń jẹ́ gbọ́ tèmi. yes ma èmi ni ma ṣé kò sí ma. kó má bàa sí gangan ni. my eyes are on you. kí ni mo ma. Sorry, I'm ni mo ṣe wá mọ̀ ni mo limit conversation you are talking. Mm -hmm gbogbo kòríkẹrẹ yín méjèèjì ni mo notice please. yes ma bóyá nǹkan tọkàn yín sọ fún yín àti mi ò understand kò sí nǹkan láàrin mi àtọ̀gá o ojú ọ̀gá sọmọṣẹ́ lọ kí mẹ́ fọkọ yín ṣe. really. yes ma. kí ni mò ń béèrè kí ló ń dáhùn wọ́n lẹ́lẹ́fọ̀ọ́ ó lẹ́fọ̀ọ́ òun ò kì í ṣe tẹ̀tẹ̀ kí ni mo bí ẹ́ kí ló dá mi lóhùn èmi ò sọ wípé kankan wà láàrin yín but ó máa dá kí nǹkan kan má wà láàrin yín. ó tiẹ̀ lè fẹ́ ọkọ mi ìgbà tí ò ṣe páyé ò fẹ́ rọgbọ. Ah, ẹ má ṣe pé fún mi ìyẹn kan ló bí mi náà mà. gbọ́ tèmi stop now akílẹ̀ tó máa sọ̀rọ̀ sí madam bẹ́yìn madam ẹjọ́ ẹ má bínú ẹjọ́. ẹ má. jẹ́jẹ́ kí jẹ́jẹ́ ẹ tọ́ sọ mi. ẹ bá jẹ́ kó fún mi lésì ẹbí ò mọ̀ pé ọ̀yọ́ mèsì ni ẹ̀ ni mo wá gbé wá lórí tútù fún ẹ. ó mi èsì tèmi gan orí iná ló wà àfàìfẹ́ bùjú ẹ ọmọ gidi kan ni mo pè ẹ́ tẹ́lẹ̀ ni mo ṣe wá bá ẹ sọ lóhùn rẹ̀ ṣé fẹ́ gbọ́ nǹkan kan ò gbọ́dọ̀ sí láàrin ìwà àtọkọ mi because asọ́nsìn yìí ò fẹ́ ká sọ̀rọ̀ ẹ jẹ́ máa fi vanishment sọ̀rọ̀ ní Instagram ẹ máa máa sọ̀rọ̀ ní Snapchat do you think I'm daft ṣárúgbó ṣogeri ṣé mi ò fìgbà kọ́kọ́ wà níta rí tẹ́mi náà ń ṣe ti sí rí orò pọ́pọ̀ nu ni mí àbí wò ó tí nǹkan bá wà kò jẹ́ kó stop tí ò bá sí kó má wulẹ̀ sí rárá àìjẹ́bẹ̀ tí ò bá jáwọ́ ó máa jásẹ̀. don't take me or whatever you're called my eyes are on you tí ò bá jáwọ́ ó máa jásẹ̀ nuisance ó tó yẹ rí. kábàá àdá kò tiẹ̀ fáìn. ìwọ lọ fún embarrassment wo lílé. lọ́ọ̀dẹ̀ mi lọ́ọ̀dẹ̀ mi tábà ní sọ́kẹ́ ló ń bọ̀ tó wá láwọn pé kò possible kíyàn fi òdìdí ẹlẹ kó wá débi báyìí ojú ọlọ́mọ mi báyìí ṣé ọmọ wọn ni ọmọ wọn náà. ẹ ṣé mo máa ń fọ̀gà ni torí àwítán kọ́ gba zibu ṣé mo ń fọ̀gà ni. ó ṣe kó lọ wá béèrè ó ṣe kó lọ wá bá sọ̀rọ̀. ẹ gbọ́ tèmi kẹ̀lẹ́kẹ̀lẹ́ kẹ̀lẹ́ tẹ́jẹ́ tẹ́jẹ́ tẹ́jẹ́ ó nígbà tí bá yàwó gà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ibi tí yẹn bá ti jẹ ìyẹn kí n bàbẹ̀ jẹ́ ẹ̀ ṣé mo bú wọn àbí ṣé mo sọ̀rọ̀ sí wọn àbí nígbà táwọn ọmọ mi tó ń ṣépè fún mi kí lóye tó lè sọ̀rọ̀ ń gbà yẹn. ṣé ẹ kò máa báyàwó ọ̀gá sọ̀rọ̀ ẹni àkóṣe mi ẹ́. àtútù kò yòòyì ṣọ́gbẹ́ mi sọ̀rọ̀ kí n tẹ kí ló kan náà tó wà nílẹ̀ ẹ́. ẹ ẹ kọ́ sọ̀rọ̀ sí kọ́ ṣépè fún mi kí n má sọ̀rọ̀ kọ́ ló bí mi. ẹ bọ́dẹ̀ tí wàá bá ti ń la ṣé ó rí dájú rẹ̀. kò lérè owó ṣìnà ò lérè. pé nǹkan tó ṣe dùn ẹ̀ bọ́ má bínú ìwọ náà obìnrin ṣáà ni if you were in her shoes it's possible you do more. nǹkan tó ṣe yàn dànù wà very embarrassing ó yẹ sọ̀rọ̀ sí mi lójú àwọn èèyàn ogun àwọn staff àbọ̀ ṣe ń wò mí at least tó bá fẹ́ sọ̀rọ̀ sí mi mi ò ní problem mo pé ìyàwó ọ̀gá ni wọ́n á pè mí lọ sí nǹkan kó sọ̀rọ̀ sí mi mi ò ní mind ibẹ̀ everybody ṣe wá wò mí that's so bad. má bínú ṣùgbọ́n pé oníkálukú ní bó ṣe máa ń react nǹkan má bínú ṣó ti bọ̀ and I promise this will never happen again. Eh, ó tún ṣì máa kún pẹ̀lú bó ṣe ṣe ok ṣé mo pé tẹ́lómi to bá ní interest pẹ̀lú ọ̀tọ̀ wá wò lè nù ó lè láti bẹ develop interest fún ẹ yeah because nǹkan tó you yẹn ló máa ń fúnbìnrin mi ní chance láti jẹ́ pé ó máa jẹ́ kí ọkọ ẹ̀ máa ní affairs níta because nǹkan tí wọ́n bí òun ṣe àbóṣe tọ́lẹ̀ wà tó wá ń bá mi jà tó wá ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn kò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ yẹn náà. mo máa bẹ̀ẹ́ náà ni máa bínú. Now, ọ̀rọ̀ tó sọ takes me to this discussion I've been meaning to have with you. And what's that? Um, I know you're very smart. Òdèlè máa fi pè bí a kì í má bàa. Ọ̀gẹ̀ ẹ̀ ó tún ṣì máa kún pẹ̀lú bó ṣe ṣe. Ok, ṣé mo pé interest pẹ̀lú ọ̀tọ̀ wá wò lẹ́nu? Ó lè ó lè láti develop interest fún ẹ. Yeah, because nǹkan tó ṣe yẹn ló máa ń fún chance let's jẹ́ ó máa jẹ́ kí ọkọ ẹ̀ máa ní affairs níta because nǹkan tí wọ́n bí òun ṣe àbóṣe tó dẹ̀ wà tó wá ń bá mi jà tó wá ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn kò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ yẹn náà. mo máa bẹ̀ẹ́ náà ni máa bínú. now ọ̀rọ̀ tó yín sí takes me to this discussion I've been meaning to have with you. and what's that. Um, I know you're very smart. Òdèlè máa fi pè bí i kí n má bàa jealous or something ló ṣe ń try láti hide ẹni tó ń fẹ́ fún mi and maybe torí pé ìwọ náà ò kí n láì kí n máa mention ìyàwó mi tá a bá ń sọ̀rọ̀ so who is this guy. Láfẹ́míhàn are you for real? okay jọ àzìmí mo kọ́kọ́ rò pé bí àwọn ń ṣeré lọ níbọ̀ mo ti rí bọ́ ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ yìí ó take it serious omi nìkan tó ń sọ let me ask you a question ever since that máa ń wà pọ̀ àfi for once rí fóònù yìí kó ríngì ríngì pé bí àmọ́ wọ́n hide call àbí kẹ́ mo fẹ́ receive call mi ò lè sọ̀rọ̀ dáadáa <laughs> I have no one except you ìwọ nìkan ni mo ní náà. Can you stop joking? Ó ń ṣeré ni. Look, I know you to be a very smart girl. O lè máa wò pé bí. No, I'm not joking. I mean it, mo mean nǹkan tí mo sọ náà. You are the only one I'm seeing, you are the only one I have in my life. Mi ò lẹ́nu mi, mi lẹ́nu mi. Kí ló ń sọ yìí? Yes, just you alone. I'm the only one you're yes. seeing. Yes. <laughs> Gbọ́ tèmi farabalẹ̀ o. Jẹ́ kí ọ̀rọ̀ èmi àti ẹ yéra wa o. Ó mọ pé mo níyàwó. And ìyàwó mi bó ṣe ń rin èmi ò fi ṣeré o. I love my wife so much. Mi ò dẹ̀ lè fẹ́ ìyàwó lè. Yes. Fine. We're having fun. I like you so much. I enjoy what we share. But then I told you, tó bá ti tó àsìkò, tó bá fẹ́ marry, let me know. I will excuse you, let you go. And if you want this to continue, the choice is yours. That's what you have in mind. Kò ṣe nǹkan tèmi ní mind nìyẹn. Fine, I know your marriage. Mo mọ̀, the marriage marry kó tó wá kọ́ni sí mi lóde mi, náà mo It's all good and fine. But you are the only one I'm seeing and I have feelings for you. Mi ò lè love ọkùnrin mi except you nígbà tó mọ pé ó ti pínyàwó sílé olóòbí ìyàwó ẹ̀ òbá ti má wà bá mi òbá má súnmọ́ mi rárá. Ah, bó ti máa lóyún sound báyìí náà òun ṣọmọdé náà yẹ big girl òun ah, ah, ṣọmọdé náà yẹ kó yẹ náà mo sọ fẹ́ ká tó bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n gbọ́n dẹ̀ mọ́ ni fine we have something we sharing stuff and um, I like your vibe I love everything but then I love my wife mi ò lè fìyàwó mi lẹ. Oh, then why you having affair with me. it's just fun. stop saying that mama sọ you don't have to say that just fun kini. Just calm down. Ó mọ̀ pé bọ́ọ̀lù yìí láti wá sọ́dọ̀ mi. Calm down. Ìṣòro àpariwo Just ti yẹ. I know how you feel. Yeah. má bàá mú ìdálẹ́ ìjẹ́ náà. Mo ti lo nǹkan o, èmi àti ẹ̀ ṣì You are old. Just go alone. I'm not going with. Oh, come touch it. Come see her. Fimile, lọ bá ń Ah! dájọ́ ẹ̀ mọ́. <laughs> o lè dájọ́ mọ́ ah, ah, èèyàn máa ń struggle dájọ́ ni ṣé wọn pé tó bá dájọ́ yẹn tó bá kówó yẹn máa dàbẹ́ nípò ṣògùn owó ni ah, ó kì í ṣe ó fẹ́ sọ fún pé bí màá tọkọ mi ṣe ni ṣọ́ọ̀bù yìí ń ṣe àdájọ́ ọmọ ìyá àjọ la fi ń gbéra ó ti sú mi àwọn mága máa kó owó wá àwọn tipa alárùdà mo tẹ trust ẹ náà fún yẹn náà ọ̀rẹ́ mi ò mọ ẹ̀yìn mo trust ẹ tó bá jẹ yẹn ni. ó pẹ́ o géèmù yẹn ti padà wá ṣá lọ́dọ̀ ó jábọ́ ṣèbí mo ti sọ fún ilé ayé yìí fifty fifty ni èèyàn máa tẹ́kì rísíkì ní ọ̀dọ̀ ọ̀run ó ti padà jábọ́ wàhálà ẹ̀ ó jábọ́ ọpẹ́ ni lórí tó ọ̀tá láìbí máa ti lè ìdán bẹ́ẹ̀ni bóun ti bẹ bóun lójú ọjà. kò tí ẹ yé mi tán àwọn tó wá seventy minutes. ọdún seventy kí ló gbé. over two. over two kí ló ń gbá ló. kí ló ń gbá báyìí. ọmọ ìgbà ń gbọ̀n. wọ́n ń gbá wọn àwọn orí burúkú tó ṣe àtẹnuwọ́n látara. wọ́n ti kọ́ wa. one ọjọ́ ah, ìwọ ah. <laughs> ti gbá wa ṣó wa rí ah, ó wa rí. wọ́n mọ̀ sọ́ọ̀ márùn-ún seventy ọjọ́ ṣe wà. wọ́n mọ̀ sọ́ọ̀ márùn-ún ní seventy seventy five gangan ni góòmọ̀ bẹ̀rẹ̀ ẹjú bá ta tíkẹ́ẹ̀tì dáadáa. ọwọ́ mi jẹ́ gbọ́n kí ló ń ṣe. irọ́ nígbà tí tẹ́ńsán wà lára mi. èkó sí seventy wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀. ó máa wá gan báyìí. ó máa wá seventy ọjọ́ ṣe wà yọ wà adélábà. gbé lọ kọ́nà kìkì. ọwọ́ rẹ ọwọ́ rẹ gbére tó wọn àti bàyá mú bá ti bàyá ara wọn ọmọ ń dago lẹ ọmọ ń dago lẹ bá yọ dìbò ní. kílé tó ń fa sọ́wọ́ ní àìsàn báyìí kílé tó ń yí táìmù kílé tó ṣẹlẹ̀ kílé tó ń yí táìmù wọ́n ti wọ nísìnyí tí nǹkan gbé fún nǹkan mi pa wọ́n ti wọ ninety minutes. wọ́n ti ah, ninety ẹyọ ah. eh, kí ni discuss. o lè burúkú wà yẹn náà náà ṣe yẹn. wọ́n lójú how many minutes lọ́fọ̀ọ́sì. five five. <laughs> five minutes. àtijọ́ hmm. ah, jẹ́ sí wà lórí ọgbọ́n. àsìkò yẹn gángan ni. ìjọ kan. wọ́n lè score. ah score ni ṣe pé wọ́n lè. kò bá dùn. ah ìjọ kan mo gbé mọ̀ṣẹ́ gíláàbà hmm. àti bàyá múlẹ̀ ti tó wọn. Hmm. wọ́n ti dé plus ninety two bàyá múlẹ̀ ti score méjì mọ̀ṣẹ́ gíláàbà. mo sọ pé ah, mo sọ pé mo sọ pé mo sọ pé ẹ kí ló dé ẹ eh, refresh ẹ refresh ẹ má dorí géèmì inú ìlọsẹlẹ ó lè kó fún yìnyín hàn eh, kí n gbà. bóyá kẹfà wọn wò kẹfà wọn wò wá wọ́n ti gba tán. wọ́n gba kí ni tán. bọ́ọ̀lù ó ti tán. wọ́n ti gba tán báyìí. àwọn ti gba tán náà wọ́n wò náà gba tán. mo ṣáà tún bẹ̀ gbàgbó bẹ́ẹ̀ steve. wọ́n ti gba tán. ó kọ ìṣòro kọ báyìí. kí ló kọ kọ ft kí ló mi. fute nù. bọ́ọ̀ ti parí. kíni jẹ́ fute. bọ́ọ̀ ti parí bọ́ọ̀ ti parí. full time. wọ́n ti gba tán náà. a ṣe máa ṣe full time nígbà ọdún máa máa ṣe ṣe full time ẹ ṣe tó máa ṣe full gbà ló fẹ́ gba tó bá jẹ́ kọ́ọ̀pù ni ẹ mọ̀ gbé extra time extra time goals tó kan táwa gbé torí ninety minutes gangan ni ojú kókó. play and go let play. Ah. but ẹni tí fún ìbájábọ̀ fifteen thousand ní screen rẹ̀ tẹ́ mi yìí. wọ́n gbé cash app wá fún mi. cash app. cash out mi tẹ̀ mọ́ tó ń kí wọ́n gbé cash out wá. wọ́n gbé cash out wá. kéèyàn ta géèmù twenty five kẹyọ kan kọ tiẹ o ti kọ tiẹ. gbogbo àwọn kìnìún ló tan green yìí. àwọn tó tán green tó tó tán rẹ́ẹ̀dì ti bàjẹ́. owó ti lọ́nu owó ti lọ owó ti lọ ìmí nìkan ẹ ṣe mí náà pè é ṣe mí. ẹjọ jẹ get right ṣé yìí pé ẹ ń tà sọ pé mo ti ṣòlò báyìí. ẹ ṣòlò ẹ go down low. ẹ ti ṣòlò kódà ẹ ti san. mo go down low. o ti yẹn ẹ ti ṣòlò. ẹ rọra o ẹ rọra o ẹ rọra o. ọ̀nà àbáyọ sì wá èmi sì ní sọ́ọ̀tì kẹ̀tì ń rọ̀lẹ́ ẹ bá lè náà kẹ̀ tẹ́ẹ̀fẹ́ tẹ́ẹ̀bá lè yìn ẹ̀rọ máa fọwọ́ mórí orí àwọn tẹ́ẹ̀bá lè yìn ẹ́ ah! eh! eh, idán ọ̀gbọ́dọ̀ sójó idán idán ọ̀gbọ́dọ̀ sójó ah! idán tó bá sójó ẹ má ké bẹ́ẹ̀ mọ́ òkú dá o ti fi ìdọ̀kú dán ẹ̀rọ náà ẹ̀rọ náà ẹ̀rọ náà ẹ̀rọ máa tá ẹ̀rọ náà ẹ̀rọ náà ẹ̀rọ wà bá ń bu díẹ̀ sí fún wa ah! jọ tó fún wa lábúrò àyíjá lè fi parẹ́ nù. ẹ má ké bẹ́ẹ̀ o ẹ má ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta o ó léwu o ọ̀rọ̀ ń wà mí. ọ̀rọ̀ gbọ́dọ̀ wọ́dán. ọ̀rọ̀ gbọ́dọ̀ wọ́dán. ẹ o. ìwé ah! idán idán ah, o ti bá kọ́ dé o. Ah. ẹ bá ṣe ha yẹn lẹ́lẹ́kẹta nǹkan tó ṣe ní afẹ́rẹ́ sí ní dictionary mi. ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wọ lásọ̀wọ̀n bá a ṣe ń bọ̀ lọ́wọ́ báyìí ló ń bòrùka ṣìnà tó dẹ̀ wà lára ẹ̀ bó ṣe máa bá kú nìyẹn odò ò lè kú lọ́tán. ó dẹ̀ lè change o. babe kò lè change sórí ó pè mí sìn kí n tètè kọ̀ nǹkan téèyàn ò bá ní gbà tálíkà lèèyàn ti máa ń kọ̀ kò lè change irú ìwà bẹ́ẹ̀ yẹn dẹ̀ lélẹ̀ ó dangerous fún health mi. Ah! mi lè torí pé mo wá fẹ́ lọ́kọ kójú mi wá máa rí bí o kí adá wà. Ah, so bó ṣe wà yìí tó jẹ́ obìnrin tó pé dáadáa you cannot change your future husband. kókó eh, eh, eh. kó gbẹ́nu sàn kó change future husband alájú ìwé ò lè má. so ìwọ ò ríran tẹ́lẹ̀ ìwọ ò kí ń rí future ni like o ò kí ń ríran ni ṣé wo kí ń ríran ni ee changer hmm? game changer wọn change ọkùnrin ṣorí bó ṣe fẹ́ mú ọ̀rọ̀ ayé ẹ̀yìn bó ṣe fẹ́ bàkú náà nìyẹn. ọ̀rẹ́ mi níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ìwọ ni máa sọ́pọ́ọ̀tù nítorí ọ̀rẹ́ tèmi ni ẹ́ òun dẹ̀ láwọn ọ̀rẹ́ títí mi ìdẹ́lẹ̀ jẹ́ kọ́kọ́rẹ́ mi wá kú ṣé mo ó tọ́ ni. sórí èyí tó bá ti pín yẹn báyìí òun ni kò ṣe tí fine boy ò bá ṣe é fẹ́ ẹgbẹ́ wọn lẹ̀ ó ṣàrọ̀ rẹ̀ wá married man ló ń fẹ́ ó dẹ̀ ní peace of mind ọ̀rẹ́ wa ń sin second wife incoming second wife. àwòrán o mo ṣe bá sọ fún ẹ pé mo fẹ́ ṣe second wife ṣúrí bébí mi mm. of course he's married but láàrin mi àti ẹ we know we have sweet things to do as in show you ṣe wà happiness tèmi joy tèmi ni ṣó dẹ rí dìmọ̀ tí n bá ti ń béèrè tó bá ti ń fún so kò sí nǹkan tó bad okay. that guy gives me joy seriously but you so sọ mo fẹ́ lọ i don't like i don't i don't mo ń ṣe intruder so me lè dá lónílé o so we are just there, and enjoy our hour. so dẹ̀ fèmí lọ́kàn balẹ̀ like you can see and again kò sí agreement láàrin àwọn méjèèjì pé afẹ́fẹ́ ra wá sílẹ̀ so we no understand we no understand it so me dey chew there so ah, oh. yeah we enjoy it. the same table gan la wa mẹ́tẹ̀ẹ̀ta jọ wa ṣé tẹ̀rí èmi mi tẹ̀ mọ́ bí ẹni tí mo fẹ́ rò tèmi fún. bí a kò rò fọ́lọ̀. owó ṣìnà ò léèrè kò léèrè ṣìnà ò léèrè. ta ni mẹ́mẹ́. bẹ́ẹ̀ ah, bí ní kúkú náà ṣe. ọ̀rọ̀ àrọ̀ ọ̀rọ̀ àrọ̀ ọ̀rọ̀ àrọ̀ ẹ má sì mi lọ tó yìí. o kò tí ì lọ tó yìí. ẹ sọ kọ̀ọ̀kan náà lọ tó yìí. ẹ sọ kọ̀ọ̀kan náà lọ tó yìí lórí ìdílé ṣe tàbá adúpẹ́ ọlọ́ adúpẹ́ ọlọ́ kí ló ṣe. ẹ kò sí láburú o àjàpọ̀ ọjà òun ló dálé wọn lórí mm, ọjà mm. ah! a tẹ̀lé bẹ́ẹ̀ ṣe ń wòran yìí wọ́n náà fẹ́ fọ ọtí pa ìrònú rẹ ni ọtí lọ́ọ́ fẹ́ pa ah! wọ́n rẹ o wọ́n da gbogbo ẹ̀kọ́ báyìí wọ́n lulẹ̀ straight away ni ah! láfi rọ́ wọn balẹ̀. ọlọ́dà mi o nígbà tí ẹ kọ́kọ́ sọ pé àjàpọ̀ ọjà lọ jáde ló mú ṣe bí ọjà dùmọ̀tà bọ̀jà rẹ̀ náà lọ jáde lórí mo wá wò pé ṣé yóò wá wọlé lórí kọ̀ wá ní ikú. kó pa àwọn lè kú ọtí ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi mọ́gílíkì. Hmm gba bílíkì ọ̀rọ̀ ayé rẹ ti wá di kọ́mọ rù ọ́ wálé ẹlẹ́dàá mi. kó tó gbogbo tẹ̀ ṣe yìí. kò sí wá ní tí gbogbo tí mò ń ṣe ẹni tí ń ta tẹ́lẹ̀ tí tún mọ ti gbére yun. ó fa ìfarahàn idán ni wọ́n. idán ni wọ́n idán pè ní idán gangan ni. sẹ́jọ́ lélẹ́yìí àbádàn wò. ẹ wò bí ẹ má bànújẹ́ jù kẹ má bàa lùsì nǹkan tó yẹ kẹ ẹ ṣe ṣe rí ntẹ ní láti ṣe fún wọn ni pé ẹ kàn wọlé ẹ gbómi kaná kẹ ẹ tẹ̀bà kẹ wá ṣe ẹja ṣe ẹjẹ tí odò ní o ẹ̀jẹ̀kẹ̀jẹ̀ yẹn pọ̀ dáadáa kẹ́ ẹ wá wá omi tútù half block half hmm. only tán bá máa jẹ oúnjẹ yẹn tán fi half block yẹn sí i tán bá máa àbúlé ẹ̀fún mẹ́rin tó bá ti tají lójú wọ́n sẹ́ òkú wà wọ́n bí wọ́n. ẹ̀yin ẹ dákun ẹ ké yorùbá yín wọlé ó torí yẹn bá ń gbódéró kó torí àmàlà bá ń gbókùrọ̀ ẹ bí wọ́n ṣe rí ó ṣòkòtò two hundred olórí bó ara yìí rúrò ń borùn ẹni tí ò fowó oúnjẹ lẹ̀ àti pé bàtù lè ná nínú ilé yìí yóò ti tó ẹsẹ̀ kan ẹ wá ní kí n mọ tẹ̀bà fò lórí bó ara rẹ̀ tọmọ tí yomi bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀rọ lọ́tí mo bí mo mọ̀ ọ́ ẹyin èmi èrò ọmọ mo mọ̀ ọ́ kẹsẹ́ wọn lọ́mọ rọ kẹsẹ́ wọn lọ́mọ rọ láti. ìgbà tẹ́ ń sọ lójú kan tẹ́ ń tọ̀tọ̀ ní sísẹ́ mi mọ̀ ọ́ rọ. kẹsẹ́ wọn lọ́mọ wọn kọlẹ̀kùn tó wọn mọ̀ kọlẹ̀. sọlọ́tì lòun sọlọ́tì nìyí. ṣé mo yọrí ṣé mi yọrí. Ah ẹjọ́ ń ta tẹ́tẹ́ kúkú jẹrí náà. àwa jẹ o jẹ o jẹ o mo tó jẹ gbọ́n tó jẹ lánàá gan. ẹ̀yin jẹ òun ò ti jẹ ẹ ló ń gbọ́kọ̀ mi ẹ wá sọ́dọ̀ rẹ̀ dán ìdán rẹ̀ ẹlẹ́dàá mi ò dà fún mi. gbogbo owó lọ́kọ rẹ ní. sórí ń tẹ̀sí. ṣé lè ṣorí rẹ láti. ó lè ah, ṣorí rẹ. ìyókù sọ wẹ́lẹ́dàá rẹ ìyún kù sọ wẹ́lẹ́ dáa torí èmi gẹ́gẹ́ òrò pé orin sórí rè kankan bí ìgbà tó ti fi kádà lé èèyàn gba pààrọ̀ ni. wọ́n fi gba pààrọ̀ pààrọ̀ gángan ló ń gángan ní pààrọ̀ gángan ní pààrọ̀. ìtọ́wà ń di ẹnu. ọ̀dọ̀ ẹ sí àmọ̀ lọ. àmọ̀ lọ. ẹ sá tọ́jú wọn. mo ní àbá tẹ̀wé lórí ikú gan. ìdán. Ah, ìṣe mú dùrá bí sí o. ìdán àti ìyàwó ẹ tọ́jú wọn. aláṣejù bàbá. ẹ ó fi kọ́ ọ́ ṣe tó máa pẹ́ pẹ́ pẹ́ lórí ẹ̀. nígbà um, ọ̀nà jẹ́ ìgbé o four miss calls bàtà ilé yìí bàtà ilé yìí. ó bẹ̀rẹ̀ ní ó máa pè ọ́ máa pè padà kò ní gbé kọ́ọ̀. Give me ah. have to stop having to microphone to silence and face. Ola, pick now. I'll spoil I want to be calling. Now I'm beginning to get worried. No, I'm beginning to get worried. Money oh, ní láti délé. Oh. sá. Iṣẹ́ ti fẹ́ sẹ́yìn. Iṣẹ́ tí mo fẹ́ sẹ́yìn. O gbọ́ pé mo ní màá ní láti délé máa continue yẹn later. Tó bá dọ̀la ṣùgbọ́n bọ̀ èyí tí mo ní kó ṣe yẹn ṣe I need to get home right now. padà wò pé kí ló ṣẹlẹ̀. ayọ̀ kí ló dé tí mo pè wọ́n náà tó gbé kọ́lẹ̀. Ah, fóònù mi ti wà lọ́wọ́ fóònù ẹ wà lọ́wọ́ ẹ. ok kí ni reason tó fi ń call mi. ẹ ṣe ọ ní ọmọ yín fẹ́ gbóhùn mi. ọmọ mi fẹ́ gbóhùn mi. kọ́kọ́ lóyún lé ayé yìí ẹ o pè mí ìpè pàjáwìrì I saw like ten missed calls on your phone mo pè é padà o gbé mo pàbúrò ẹ o six phone ẹ kí ló fẹ́ gangan náà ó dáa ọmọ mi ti ń gbóhùn mi sí mo ti wà bí ìyá kí ló fẹ́ kí ló bá fẹ́ ṣẹlẹ̀ mo ti ń sọ̀rọ̀ tí ó ti ń gbóhùn mi kí ló wá ṣẹlẹ̀. ọkàn balẹ̀ mo dé ní ìsìn mo bẹ oúnjẹ ṣàwámà mo ìwà mi ò tí ì jẹ nǹkan kan látàárọ̀ gbogbo important meeting tó yẹ kí n ṣe mi ò ṣe gbogbo àwọn documents tó yẹ kí n sign mi ò sign ẹ̀ gbogbo contract tó yẹ ká lọ bí a lọ ṣe kankan mo ń bọ̀ lọ́nà ọ̀sẹ̀ almost had an accident. kí ni problem ẹ kí ló fẹ́ kí n ṣe fẹ́ tó o fẹ́ pa mí ni. ẹ mọ̀ nǹkan ẹ bá mi sọ fún ìyàwó yín kọ́ fún mi fún tèmi. please. nǹkan tó ń dun iná pọ̀ lọ́rẹ́ mi. fóònù ẹ ló wà important gbọ́dọ̀ má jẹ́ kí n wojú ẹ o má jẹ́ kí n wojú ẹ. ọlá má ṣe mí léṣe o má ṣe mí léṣe wọ́n bí wọ́n lè wà o bọ́dẹ̀ kọ́kọ́ máa họ́ lóyún o. yes. what is the problem. fún mi yẹn gangan ni. what's your problem. Mm-hmm. Mm-hmm. ṣé mo kọ yín tẹ́ ẹ̀ gbé tẹ́ ẹ̀ gbé kọlẹ̀ lọ́ti dé yìí ẹ fi mi fún mi nà. olóyún. kí ló dé tí o gbé kọ. ọ̀rẹ́ ti dé give me my phone. nǹkan ayọ̀. ẹ kí n gbé dání náà. nǹkan ayọ̀. ṣé wọ́n sọ ni mo fẹ́ gbé dání lò tí mo ra ẹ̀. àbí ah, mi ò tí ì ṣe tán o mo níbi tí mò ń lọ àtẹ̀lẹ́jọ́ yẹn rárá. pé ká gbà wò mi ti ṣetán náà mo máa ń lọ náà ṣe ń lé mi ni kí ló ṣe lè. mo wà surprise gan pé èyí ló ń lọ mo rò pé máa fara mọ́ ìyàwó mi díẹ̀ ni ṣùgbọ́n pé mi máa ń busy so ó máa dùn mọ́ mi nínú tó bá lè dúró like another two three weeks mo pé kò ní pẹ́ bímọ ṣó yẹ. I don't understand kò yé mi tó bá yé òun kò yé mi kó kó dúró fún kí ni òun jẹ́ màá ní àbí mo jọmọ kókó mo jọmọ ọwọ́ kó dúró fún two three days so that wàá lè rìnrìn òsì lọ wàá lè rìnrìn àrè lọ wàá lè lọ wàá lè lọ ìrìn àrìn má dárò wàá máa bọ̀ ńgbà tó bá wọ̀n ẹ̀ correct nǹkan tí mò mo sọ kọ́ ni ó mọ condition ẹ̀ náà ó má dá lóhùn jàre ó mọ condition ẹ̀ ṣé ọ kí ló ṣe condition ẹ mo fẹ́ mọ condition ẹ kí ló ṣe condition ẹ sọ ẹ ti jọ kún ìwọ náà ò ń rìn rìn rìn kiri inú ilé tó ẹ kó ti múra kó gbé dání olóòtú rẹ̀ dì kí ló ṣe condition ẹ mo rọ alápàdà àbí mo rọ lẹ́sẹ̀. ṣé bóyá máa ń dá wà ní láti àárọ̀ dalẹ́ ó pè é. sọ kí ló wá kọ́ sí wọn tó bá ipò nílà káyè pé à ìyàwó mi wà lé o ó dá wà o kó ètè máa bọ̀ nílé tó bá lọ bí iṣẹ́. sómi òun tètè wá. káàrò òdò ká sùn jọ kí ló kí ló ń ṣe lóko gọgọgọgọgọ tó máa ṣe kó fẹ́ jí iṣu ẹgbẹ́ ẹ̀ wà kí ló ń ṣe lóko kí ló kí ló dé tó fẹ́ kóhùn dúró sílẹ̀ kó lè kóun lè dìre sílé o wà lẹ́yìn lọ wà lẹ́yìn náà wà o kò sí lẹ́gànbà olè ń wọlé kó tètè mọ̀ yín ṣíọ. anyways ayọ um, òun lọ lé mi àbí um, sáìn mi ní details ẹ máa send owó sí ẹ. mọ́mí wa o ní láti máa calm down mi ò mọ̀ bí àìfẹ́ tó ní sí mi ló ń sí ẹ níwọ̀n àpò oyún tó ní ló ń wọ́rẹ̀ mi ò understand you need to calm down. I'll read later. Okay. All right, take care. Bye. Bye-bye. Wait. Ṣé mò ń hùwà bí ẹni tó sánwé lóòótọ́ ni? Olórin, ṣebí ẹ máa ń hùwà ń gbà mí bí ẹni tó sáré wọlé ọkọ. Mi understand. Ṣé gbogbo nǹkan ni ìjà ni? ṣé gbogbo ọ̀rọ̀ tẹ bá ti gbé báyìí lè máa fẹ́ fi react ni i don't get ẹ ní láti máa calm down torí èmi gan understand yín these days kí ló ṣẹlẹ̀ náà. oh so nǹkan tó ń try láti sọ fún mi sì ni pé mo sínwín lóòótọ́ tó ṣe sọ yẹn àbí. ẹ tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú drama yín o. no mo sínwín because i'm trying to protect my relationship ọláfínmi wọn wá sọ fún mi pé mo sínwín like mo ti ya wèrè mà ló ń pẹ́ tó upgrade wèrè láti wèrè sísinmi àbúyọ̀ ò get nǹkan ayọ̀ wow so ó ti kú èmi nìkan like i'm mad or what i don't get mi ò ya wèrè náà mo ò sinmi mo mọ̀ kan tí mo ṣe like nǹkan nǹkan ayọ̀ àti fún mi wọ́n sọ pé because i'm in love now i'm trying to like okay ọkọ mi wà ní sàkání mi so mo ti sinwi i don't get pé mo yẹ rẹ. no no no. aláṣejù bàbá ẹlẹ́gbọ̀n ah, ẹ̀wẹ̀ mi ti kúrò nílé o mo ti kúrò nílé wo mi ìmọ̀ tó ṣe wọn wọn kàn ń ké ké ké ké mo dẹ̀ ti bẹ̀ wọ́n bẹ̀ wọ́n dá mi náà. ẹ̀rẹ̀ mọ̀ kó tó bá fẹ́ bẹ̀rẹ̀ jáàmù àwọn yẹn mi dẹ̀ ní time fún gbogbo yẹn jàre mo ń jáde mo ń lọ bì kan sún nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ ṣáà máa pẹ̀ lọ́lé torí wọn jẹun wọn ṣe ní tí kàn ké ni. yeah mo rówó tẹ send sí mi thank you so much i appreciate. Mm. <laughs> okay ẹ má pẹ̀ lọ́lé o. touch me! Don't touch me! Kí ló ṣẹlẹ̀ now. Eh? You said I'm bad. You're not kí ló me. Like gbogbo ẹ̀ ń ṣe yìí o. Ó sọ pé mo sí Oh, Kọ̀ọ̀kan ò ṣe ò sí I was only joking now, I was kidding. No! Eh? I'm mad. Oh, you're not, you're not mad, you're not. Ah. I'm mad. You're... I'm mad. Don't you're touch not... me, leave me alone, leave me alone. Oh! My má ṣe báyìí fún mi náà báwo ló ń ṣe báyìí. àbá àjọ ìjọba mi mi ò bí ẹ̀sà lọ. oya má bínú má bínú i know i love you too ah! ọlá. Máàmì kí ló ṣe é? Ah, ah, Ó ṣe kà fún mi lélẹ́yìn náà. Eh? I want to be mad. I want to be mad. You're not I'm mad. You're not. Leave me alone. I want to be mad. Leave me alone. Leave me alone. Leave me alone, I'm mad because I love you. I'm sorry. Because I love you, I love you. I said I'm mad. I'm tired. I'm tired. Baba, I love bàbá ṣe. ẹ lọ jókòó jẹ́ kí dókítà bọ́ta tí dókítà bá ti bọ́ta sí ọ máa sọ yàrá tọmọ yín wà fún mi. ẹ lọ jókòó ni. ṣé ọ̀rọ̀ ni dókítà wa. ẹ jọ kó sí ẹ lọ pé dókítà wa. a ti ń tọ́jú ẹ. lọ jókòó. ṣùgbọ́n ìyá mi. báwo ni lára ẹ. ó bẹ̀tà ẹ bọ màmá iṣẹ́ kò ṣiṣẹ́ kankan ẹ ṣiṣẹ́ àbí torí ẹ̀ kankan lèmi máa ń wáyé wọn. Ah, ah, wàhálà màmá ẹ mọ kò sí wàhálà kankan tí mò ń fi ọlá ṣe ń lè kò ń fọṣọ kò ń dáná kò ń ṣe ni tó láwọn tó ń ṣe tó máa ń wá tó máa ń lọ. nǹkan tó ṣe iye mi náà lẹ́nu nìyẹn kò sí wàhálà kankan tó ń ṣe. Um, because nǹkan tí mò ń wò yẹn bp ẹ ó rise ju normal lọ ẹ dẹ̀ mọ̀ pé kò dáa fún lóyún ìwọ̀nba ni wàhálà tó lóyún lè ṣe. bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Mr. Ọlá at least ẹ bá ti èrò tìyàwó yín ẹ jọ̀ọ́ èrò ti ọmọ tó ń bọ̀ láyé. i'm trying my best i'm trying my best mi ò ah. stress ẹ mi ò stress ẹ. i know but please try more. all right doctor ẹ ṣe gan. ẹ make sure mo take rest. i will. okay ma ọlọ́run mú lára dá. bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó ṣe ń sùn. thank you very much. ọlọ́run àgbà fún yín o ọlọ́run àfún yín ṣe o mi mọ̀ bí abóyún yẹn kọ́ ṣe ń ṣe òun nìyẹn because mi rí wàhálà kankan tí mò ń fún ṣe mi stress ọ̀la náà. tó tèmi náà ti ń wọ́dọ̀ yìí mi ì bá pẹ̀lú pé ó jẹ nǹkan kan tó le. ìyàlẹ́nu mọ̀ ló jẹ́ fún mi àfi bó sí láwọn ọ̀fọ́ ọmọ ọ̀dọ̀ ẹ má dá sísítà mi lóhùn ọ̀rọ̀ wọn ti sú mi wọ́n ní ẹ̀yẹn táwọn bá gbọmọ ọ̀dọ́ o ọkàn wọn máa ṣe ṣìnà kò ní wálé kò ní gítà wọn rò kò ní mọ̀ pé àwọn nìkan làwọn wà lé ọkàn wọn yìí ni ṣáwọn ọ̀dẹ mọ̀ wípé ọkùnrin ò ṣeé ṣọ́ kò ṣe ń sọ ọkùnrin ò ṣe ń sọ sí wọn mọ dá fọṣọ wọn mọ dá pọnmi wọn mọ dá sí gbogbo tí wọn bá fẹ́ ṣe ah. wọn nídìí ọmọ ọ̀dọ̀ àmọ́ bí wọn ṣe sọ pé àwọn ọ̀fẹ́ pé torí ọkọ àwọn pé àwọn ọ̀fẹ́ kọkọ wọn máa ṣe sìnà náà lọ yà mí lẹ́nu èyí náà mọ òwúrọ̀ ọkọ tó fẹ́ mi sílé báyìí tẹ́tẹ́ ni bẹ́ẹ̀ ni tẹ́tẹ́ bó bá sì ti ta tẹ́tẹ́ tán gbogbo owó tó bá kù lọ́wọ́ rẹ̀ yóò fi mọ tí yóò ní bákan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń wò mí zero zero one ni mo máa ń jẹ èmi àtọmọ mi bó bá ti mọ tí yóò báyìí wọn ò rú wọlé ni kò sówó oúnjẹ kò sówó nǹkan kan oríṣiríṣi sìnà lọ́lọ́run dà sí ilé ayé oríṣiríṣi ọkùnrin níbẹ̀ sìnà tọ́lọ́run dà lu ọkọ mi ni kọ́mọ ọmọ tí kò sì mọ̀ ta níbi ah. ọ̀bàṣẹ́ ẹ̀yin náà wò ní ìsìn ẹ wo iṣẹ́ tí mò ń wá kiri bí mo yẹ kí n ṣe freelance wife kí n ti ṣe kankan ni. ẹ wo ẹ má wọrí màá bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ anybody tó bá ní ìdánmọ ọ̀dọ̀ màá jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe ti gbọ́. ẹ wo ẹ bá wọn wá tí máa sọ fún yín pé six hundred ni mò ń gbà lóṣù kan níbi tí mo ti ń gbálẹ̀ káàkiri. six hundred naira. bẹ́ẹ̀ ni mo sì mọ ń gbálẹ̀ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. ah that's bad. Ah, ọba ah. yàtọ̀ ọba dì ẹ má wọ wa ṣe ti gbọ́ ẹ fọwọ́. mo láì fi wín sí yìí mm. ti fún mi. <laughs> ẹ má wọ yìí. ẹ lè fún mi létà ni ọwọ́n nù ọ. máa fún yín nìmi. ẹ láàsì mi lówó kí n mọ lọ tèmi. ó yẹ ẹ jẹ́ ká lọ máa gbowó fún yín. àmọ́ ó dùn mí o mo ti rò bóyá ìṣe òun pé yóò wọlé ní ìmọ̀ ga. bàbá ṣe tẹ́ máa gba kí yẹn lọ́wọ́ ẹ̀ sí àmà jáde bó ṣe ń ṣe fún mi lórí yàn. dúró kí mo ṣe fúnyàwó ẹ. Ah, kí ni tó fi mí wọlé ibi tí mo fi sí ni mo bá. ẹ lè bá mi bẹ ibi tẹ fi sí ló wà ṣé gbàdúrà kẹwàá lójú kan ni ṣẹ́yìn gbàdúrà kẹwàá lójú kan lẹ́sẹ̀ máa bá mi ibi tẹ fi mí sí ẹ ti jẹ́ slọ́ọ̀tì yín tán ṣé ibi tẹ wà yìí ẹ jáde òun ni mo sọ fún yín yẹn odindi bá lè lé méjì ẹ̀yin méjèèjì wá ṣàǹkó tán tírí àti bọ́dí ọ̀gì ẹ fẹ́ jáde kò jọ́ nínú ilé ìlẹ́ni kò sẹ́ni tó máa jáde bẹ́ẹ̀ ni mo sọ fún yín. sísá mi òkè ọkọ yín ò jáde wọn àlejò ẹjẹ kó máa lọ náà. ah àlejò ti ṣì mí. kí ló dé tó ṣì ń jọ́ tó ti wá tó ti lọ ńkọ́ sórí tó ṣe wà yìí tó bá máa kúrò ní inú ilé yìí ní ẹ̀ní yìí bísáyébíye ten thirty alu nǹkan tí máa ń fìlì yẹn ìyàwó yín máa fìlì ẹ̀ ẹ̀yin mọ̀ tó ṣe máa wọ́n mọ́kọ mi kúrò nílé tí ten thirty ò bá lù ẹ̀ ní kúrò nílé ẹ máa wo fíìmù bẹ́ẹ̀ mo sọ bá mi lọ gbọ́ ti jáde fún àbí anything kan máa mú ṣẹwà sórí iná kẹwà tó jiná máa pẹ́ kó ṣe rẹ́sì àtẹ̀wà fún wọn afa ilé jẹun nílé kò síbi tẹ́ ẹ lọ bẹ́ẹ̀ ni mo sọ. ẹ ti wò pé tẹkọ̀ ṣe máa dé bí ẹ ti rí mugun yín ẹ ti rí mága yín tẹ ti dé báyìí ìyàwó mi o kiri kan mo kàn máa fọwọ́ lẹ́rán pé gbogbo dírámà yìí òun gangan mọ̀ èmi bàbá dírámà ó mọ̀ ìgbà tájọ́ wà ó mọ̀ pé mi ò gbádùn débẹ̀ gbogbo gbogbo kẹ gbogbo kẹlẹkẹlẹ wèrè tó yẹ gbogbo slot tó yẹ kẹ ẹ máa lò kẹ máa lò kẹlẹkẹlẹ kẹ máa ṣe jẹjẹjẹjẹ táyé ṣe gbà ẹ mú gbogbo ẹ lò tán gbogbo wíkẹ̀ndì tí ilẹ̀ bí mi tì tó bá ní bíbí ẹdín lẹ́yìn ọ̀jẹ̀ ní kú torí èmi èmi kan wo èèyàn lápẹ̀lẹ̀ mi ò ní sunkún ọkàn ikú wa àjọkú ni. sísá mi ètò ìwé ti condition. ìwà lónìí condition ìwà lónìí condition. á sísá mi kankan bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọkọ mi jáde àjòkò bọ́lá ayébíye ẹkú ẹkú àlejò wẹ̀ ni abẹ́jẹ̀kú ìdílé ni ẹ lọ ẹni wùyẹ bẹ́ẹ̀ ni mo sọ nínú ilé ìjókòó kó relax. you can. Really. Well, àwọn kan ẹrù ọmọ yẹn dà. Sáré lọ jù wá lọ wá. Kí mọ́tò nǹkan. Sọ ọkọ wa lókè tẹ́tí sáré mọ́. Ó yá tètè lọ. Sọ́ọ̀rì ẹ̀. Ilé ṣé wàá kọ́kọ́ jókòó náà? Sọ́ọ̀rì. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ṣé kí ọ̀nà? o chato é me tomar. wà. kò sí àtọ̀ in fact ẹ̀rù ń bà mí gan báyìí. kí èèyàn máa labour for that long kó má bímọ àwọn doctor dẹ́n sọ pé cs ló yẹ kán ṣe fún cs ní nursing gbogbo nǹkan tó yẹ kán try lọ ti try àwọn family ẹni rọ o wọn ń fọbẹ gbẹ̀bílẹ̀ àwọn wọn ń ṣe kinní kan wẹ́rẹ́ lọ́mọdé ń bímọ tó bá fẹsẹ̀ kúnlẹ̀ á dìde you know all sort of superstition and stuff tó kàn ń gbélẹ̀ so àwọn doctors yẹn dẹ́n insist pé ká wá gbé kúrò because kò sí nǹkan táwọn lè ṣe so. àmì o. wèrè la máa gbọ́ lágbára ọlọ́run. amen amen ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà because no na gbogbo tó ti ń labour ẹ̀rù ń bà mí o ẹ̀rù ń bà mí gan-an ni. tí mo bá ṣe ìgbìmọ̀ I'm trying. tó bá mọ owó tàtí náà. If you know how much I've spent. Huh. ah, ṣé mo ní choice àdúrà náà ni màmá but then I need to think of a way out because I'll be máa so I have to take her to another hospital that's another expenses. tún gbọ́ wọ́n ní ọmọ yẹn ò sí right position ó ṣe bákan ṣe bákan so eh, wọ́n fẹ́ ka result cs àwọn family ẹ̀ sọ pé cs ń dilé àwọn nonsense o àwọn doctors yẹn ṣáà ní ká wá gbé ìyàwó mi kúrò pé wàhálà wa ti ń pọ̀ jù so ah, i need to be there. why now kí ló tẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn hmm, oh, ìbílẹ̀ yẹn like um, tó máa ń yọwọ́ tó yẹ pé kò sí bó ṣe fẹ́ rí tó ní ṣe sí ẹ̀sìn yẹn wọ́n dẹ̀ máa pe ọmọ yẹn tọmọ bá gbórí sókè tó gbó tí ò normal tí kò wà ní right position tí tán ni tó máa tán ní ẹ̀ náà wọ́n máa ìwé incatate incatation tó pọ̀ tó máa ah, ah mọ mo ti àánú náà bíi. ó ń kọ́dà pé èèyàn kan náà ti sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ létí mi rí ọkọ mi ò ever lọ bẹ́ẹ̀ o oh I think we should give it a try. better. Ah. Eh, tí bá dé hospital lẹ́nu wa gbé àwọn family ẹnu àjọsọ tó bá àlà mi tó wà gbé. ẹ̀pẹ́ o ọlọ́run adéjọ kan bí láyọ̀ o. Ah, because stress yẹn ti ń pọ̀ jù fún mi. ẹ so obvious àwọn nígbà bíbí mi àwọn ìgbìyànjú àwọn ìgbìyànjú sí i. owó ṣìnà ò léèrè kò léèrè owó ṣìnà ò léèrè. mo ṣe ń sọ ló kí làwọn máa ń ní discharge ó fara wà máa já mi jẹ irú dẹ̀ ń bà mí ní ìmọ̀kọ́ tó jẹ́. <laughs> infection ni. ah infection. ẹ má jẹ́ fẹ́ rú báyìí ẹ wo èèyàn lè kó ìfẹ́ kò síbi téèyàn ti lè kó infection kò bá jẹ́ toilet àbí ibi tẹ́ bẹ̀rẹ̀ sí tẹ́ sí tọ̀ èèyàn lè kó kódà gan àwọn ọmọkùnrin gan ikú ọmọkùnrin wọn gan àwọn náà ń kó infection. àyà mi ti já. <laughs> báyìí kẹrù báyìí infection ni ẹ wo kò síbi téèyàn ti lè kó infection kò bá jẹ́ toilet kò bá jẹ́ ibi tẹ́ bẹ̀rẹ̀ sí tẹ́ ti tọ̀ èèyàn lè kó ń bẹ́ẹ̀ ah, kódà gan àwọn ọmọkùnrin kò síbi tí wọ́n ti lè kó. Eh, kò síbi tí wọn ti lè kó kò bá ìjẹbi táwọn náà ti tọ̀ kódà wọn lè kó ní kò síbi tí wọn ti lè kó tó bá dẹ̀ ti kó tó bá yẹn kó rí ọmọkùnrin wọn á bó àbí kó degbò díẹ̀ <laughs> infection ni. ìyàmí ti já mi experience irú ẹ̀ rí. ẹyẹ má wọrí. ìjọ kí wàá ní solution báyìí. ah màá ṣọ́ àgbo infection fún yín original dẹ̀ ni mo máa ṣe fún yín ṣùgbọ́n àná yín lówó. ìlú five thousand. àwọn ah, rẹ́dì ẹ wò kẹ́tẹ́ ni mo pé mo rẹ́dì two thousand ní ilé ẹjẹ́ deposit bọ́dẹ̀ ti padà wá máa máa kó three thousand tó sí ìgbà. ẹ ẹ tó bá ti tóbi jọ mẹ́ta màá pè é má padà wá ní àná ah, ẹ ṣe ẹ wo mo máa dúpẹ́ inú mi á dùn gan-an ó ṣáà ti lọ. ẹ fọkàn balẹ̀ ìfẹ́sọ̀ lásán ni ah, ẹ lè wá ń bẹ̀rù bó fi rí dẹni yín. infection lásán ni bẹ́ẹ̀ ni infection ni. mo wá tó ìgbà wọn kì í yìn sílẹ̀. Ah, ẹ ká sọ èwo lẹ fẹ́ bá wa rà ń bẹ̀. kádàrà dùn sí tí wọ́n mọ̀ bá káàkiri. màdà ìjọ má bínú ṣé màá níjà. a ṣe ní ah, níjà níjà ẹ̀yin lè mọ̀ mọ̀ mí èmi mọ̀ yín mo mọ̀ báyìí lẹ mọ̀ ń ta òsì fáwọn ọkọ̀ káàkiri gbogbo àdúgbò tẹ́lẹ̀ mo bàbá Bílíkì ọkọ mi tí mo wá àyìn tí mo wá ń wo bébà tẹ́tẹ́ tí sì mo lọ sí lọ́wọ́ yín ẹjọ má bínú máa ẹ dé nígbà tẹ ẹ pé mo kí yín ẹ ká sọ mo ní kẹ́sì ẹ ṣé mo wọ́kọ̀ yín wá láti ilé kó àrùn sí bíbá yìí. kí ìyún tálẹ̀ ń bá sọ̀rọ̀ báwọn nígbà tọkọ mi mọ tí lọ́dọ̀ yín tí yó ẹ̀ lè sọ́pọ̀ ẹ̀ lè tọ́ ti fún mọ́ ẹ tí ò fowó dẹ́lẹ̀ lé kọ̀ tọ́mọ kọ̀ sanwó lé ọ̀dọ̀ yín nìkan ni ọmọ wa bó bá ti ta tẹ́tẹ́ tán báyìí owó tó kù lọ́wọ́ rẹ̀ ọ̀dọ̀ yín náà ni ó ti fi mọ sí. madam ekanda ẹ pé bẹ́ẹ̀ dé mo kọ́ respect yín dẹ̀ give and take lọ. ẹ fẹ́ respect ah! rẹ respect rẹ fún sọ ya wèrè nípa ti ta. ẹ lánàá kí ló ṣẹlẹ̀. Ah, bébí ọkọ mi mà ṣe o mo máa yí ló dé o wọ́n ní ẹ mò ń tọ́ sí fọ́pọ̀ àwọn mò ń rọkọ àwọn lọ́tí yó. ta ló kàn wọn ẹ pẹ̀lẹ́ mà. ẹ ẹ lẹ bẹ̀rẹ̀ bẹ́bí sì bẹ̀rẹ̀ bẹ́bí sì torí bẹ́bí sì ni wọ́n pè yín nìyí. ok yóò dà fún yín ọkọ mi bàbá bíríkì ìyá yín ló ti mọ́ wọn ń ta gbogbo owó rẹ̀ yóò fi tàtẹ́tẹ́ lọ́wọ́ àti tàtẹ́tẹ́ tán yóò wá mọtí lọ́dọ̀ arábìnrin yóò sì ná gbogbo owó yóò sì ná síbí arábìnrin yóò sì lé pé kọ́mọ lọlé rẹ̀ kọ́lọ́ náwó sọ́dọ̀ ìyàwó rẹ̀ ìní ń gbowó lọ́wọ́ ọkọ mi àjọ tí ọwọ́ rẹ̀ ni wọ́n ń da sí. madam kí ló fẹ́ ká ṣe fún. ní tí mo fẹ́ ni pé nílé ayé rẹ̀ tí ó fi kú kọ́mọ tọ́ ti fọkọ mi mọ́ bí bẹ́ẹ̀ kọ́ gbódògbòdò ọgbó àgbà olómi àti mo lọ ti wá. tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó máa ń ṣe wọn àwọn bọ́ìsì máa pààyàn ṣé around. ọwọ́ around ọwọ́ àbẹ̀yẹn pọ́pẹ́ fún mi. ta ni wọ́n pa. fóònù wà ní ṣọ́ọ̀bù jẹ́ lọ. ń sọ fún gbogbo àgbáyé. ìpọlọpàá ìpè gbogbo wọn fún wa gbẹ̀yìn ni ẹ̀yin lẹ́yìn tẹ egbò ojú olóró. pọ́pẹ́ jẹ́ kó pa. ẹ má bọ̀ ẹ súnmọ́ nu ẹ pa àwọn tí wọ́n fẹ́ pààyàn ẹ má bọ̀ ẹ mọ̀ pé mo yá wèrè. ṣó ti bọ̀. ó ń bọ̀ dúró ó ń bọ̀. kọ́ wá pa lórí ibú. dúró. ẹ mọ̀ bọ́sì kìlẹ̀ ẹ̀ dà ní ọ̀dà fún yín. dúró iná ò lérè kò lérè. ọtí mi wẹ nǹkan tí mo fẹ́ bá ẹ sọ rílì pọ̀ lọ títí mo ní ìdẹ ọ̀pẹ ni o. irú ẹ kò wọ torí òní máa ń need all the time. <laughs> ó ń ṣe nǹkan tó le um, ó ṣàmọ condition tíyàwó mi wà. of course i know. ìyá àpèjì ní báyìí kò dẹ̀ ní pẹ́ bímọ so doctor then complain pé MPPN rise àti stress ẹ mo dẹ ah stress ẹ mo ń báyàn tó wá ń ṣiṣẹ́ lè ṣe gbogbo but you know mo báwọn àwọn ará bí yẹn ṣe máa ń ṣe ń gbà mí kò ní kàn ṣe báyìí kàn ṣe nǹkan mí kò ní wọ́n gbé bóyá kí tún try hands ẹ̀ mi so mo fẹ́ kó jọ torí ọlọ́run bó jẹ́ ẹ̀kọ̀ọ̀kan kó máa wá sílé kó máa bá mi dáná you know mo mọ̀ pé oúnjẹ ẹ dùn gan bí tó gbé wá surface enjoy ẹ tí mo jẹ inú ẹ bò rí so i want kind of food tí mo pàtí àwọn mi ti ṣe kíní bẹ́ẹ̀ mi really jẹ oúnjẹ tó wà òkè mọ́ so mi fẹ́ kó máa bá mi dáná àdàbàmọ́ microwave ẹ maybe once or twice a week. Hmm. No problem. Anything for you. Thank Tubo. you. Oshego. I trust you. <laughs> oh, my Yeah. It's on pink or to face on course tó bá ti lọ tó ti ń bọ̀ ṣáà fẹ́ gbà kankan ńlá tí mo nílé sọ pé no o fẹ́ gbà lọ́wọ́ mi no problem weekend yìí kọ́. Ah, tó bá ti yá kí n pẹ́ mọ́ i'm good. ah no problem. so i go send eh, okay o tẹ ní i will just send you some money. Ah, <laughs> customer dada ni wà oh, ní. <laughs> thank you very much o ṣe gan pa. kábíjẹ́jẹ́ jayé. fákúnọ́là wọn ló bá fún ní làgbàjẹ́ adéáfún èjì òye níjọ́ táyé rẹ̀ rójú tọ́nà rẹ̀ ráyè ó ké pe fá ó ní àyàfi tí ń bá mú kọ́mọ́kan ní kí fámágbèmí kò pẹ́ kó jìnnà ijó bíjó ńláyọ̀ báyọ̀. èsè ah! kí ni tó dé elédùà má jẹ́ fọwọ́ ara mi ṣera mi. àwọn àfọwọ́ ara mi ṣera mi sọ́bẹ̀ sọ́bẹ̀ sọ́bẹ̀. Ah! ṣé ara ni tí mò ń wò yìí. ó ti lọ rèé fa gbùrù. òun sì ti f gbó mọ́ lọ́wọ́. ẹ wọ́n àfi kó fẹnu ara rẹ̀ báyìí kó fi túra rẹ̀ sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ gbogbo nǹkan àti yóò mọ̀ jù. ní olùfẹ́ pa èmi pa ẹbí ti báwo. kí ló ṣe fọmọ mi. Ah, mi ò ṣe báwo ni mo ṣe máa pàyàwó mi kí ni mo ṣe fún ẹ tán ká tó fẹ́ra wa mo mọ̀ kó má ṣe ṣìnà kọ́lọ́hún tó jẹ́ kó já mọ́ mi lọ́wọ́ àmọ́ ìgbà tó fẹ́ra wa tán kò yọ lára ẹ̀ ṣe ni mo máa ń ka káàkiri máa pàwọ́ mọ ní máa dáhùn sí lọ́rùn ilẹ̀ náà bọ́ ẹ̀rọ ló máa dáhùn sí lọ́rùn òun fi ọkọ mi ò tí wàá rí i filẹ̀ filẹ̀ filọ̀nù lẹ̀. nìṣọ́lẹ̀ tí mo ṣe ń bá ẹ sọ yìí. ògbà ọkọ màá lọ́nà màá bá ẹ lé sílẹ̀ náà. ó oh, yá ní sùúrù ní sùúrù ní sùúrù náà. wọ́n máa lọ òkú ẹ̀gbà láwọn ìgbà ní sùúrù. bí kò ní sùúrù ní mọ̀ kó lè ju kù yẹn. ó yá ah! oh, oh, kí ló fẹ́ kí ló kọ́ tó fẹ́. ó ní ṣòlẹ̀ ò ń ṣorí burúkú o pé mo ní mọ̀ níṣọ́lé wo tí ò bá tẹ̀lé mi wọ́n máa lóòkú ẹ̀gbà lọ́wọ́ mi sí níṣọ́lé nìṣọ́lé wo tí bá tún rí ẹ̀pẹ̀ lọ́kọ mi mi ò tiẹ̀ mú ní jẹ́ ká máa lọ dà tí bá tún rí ẹ̀pẹ̀ lọ́kọ mi ah! nǹkan tí màá fojú fi ń yọ. ẹ̀yìn yẹn mo wá lọ sọ́dọ̀ babaláwo kan. ó ní òun fẹ́ kí ọkọ rẹ̀ kó máa nífẹ̀ẹ́ wọn nìkan nínú gbogbo obìnrin kó máa nífẹ̀ẹ́ lòmíì mú àfiwọ́ àfiwọ́ àfẹsí máa ń fẹ́ káàkiri gbọ́n àgbáńlá yìí kó máa fi ọ lọ́sàn-án kó máa fi ọ lóru ó di dandan kó nífẹ̀ẹ́ rẹ ìfẹ́ làkúdà ayé. mo fẹ́ kó jẹ́ pé èmi nìkan lọ́kọ mi máa nífẹ̀ẹ́ kí gbogbo àwọn obìnrin tó kù kọ́ máa rùn sí i tẹ́gbẹ́ tó bá rọ́bìnrin gan akọ̀ pé talẹ́lẹ́ kò dáa tó yàwó mi kó má nífẹ̀ẹ́ ẹnikẹ́ni yàtọ̀ sẹ́mi. o ti nífẹ̀ẹ́ rẹ àmọ́ mo ní kan tí fẹ́ béèrè lọ́wọ́ rẹ kí ni ẹ̀ṣẹ̀ tọkọ rẹ̀ ṣe pàtó tó fi ní ká gba sátidé lọ́wọ́ rẹ̀ ká gbé jímọ̀ lé lọ́wọ́ sọ̀mọ̀ pé tí n bá mọ kókó ohun tó ṣe tó bá yẹ ká fi kun jù bẹ́ẹ̀ lọ èpè ń bẹ́ńlẹ̀ bìbà. kò ń ṣe pé ọkọ mi ṣe mi ò gbọ́ bàbá ọkọ mi ṣe ṣìnà ọláfínmi ò ń ṣe ṣìnà in fact ṣìnà fínmi ò ló yẹ kó máa pè ó ń ṣe ṣìnà tààrà gangan ni o. Ah so mo wò pé kí ló dé kí ni mo lè ṣe ó ti fẹ́ pa mí mo ṣe pé tó bá yẹ pé ẹ lè bá mi ṣe kó máa nífẹ̀ẹ́ mi nìkan kí gbogbo obìnrin máa rùn sẹ́ni wíwẹ̀ tó bá ti lọ báyìí kó jẹ́ pé ọ̀rọ̀ tèmi nìkan ló máa rírò inú mi máa dùn. àwọn ah, ti yé mi hmm. ó tún kún béèrè kan tí wọ́n bí ọ dákun iṣẹ́ kí ló ń ṣe. Ah, èmi ò máa ṣiṣẹ́ freelance wife ni o ò níṣẹ́ kan. àwọn ò níṣẹ́. wọ́n lábọ̀ kan. mi ó yé mi wípọ́wọ́ tó bá dilẹ̀ lè sùúlà ló nílé orí tògiri òkú ẹ̀bọ̀ra búkúrú ti jẹ́ látọ́pa òun náà bẹ̀ níṣẹ́kíṣẹ́ ò níṣẹ́ ọ̀lábọ̀ oníkàsọ́kọ̀ rẹ̀ dìgbẹ̀ ọ̀dání mi ò sọ pé kẹ ẹ sọkọ mi lè gbẹ̀rù dání o nǹkan tí mo kàn ń try láti sọ ni pé kó love mi ọ̀rọ̀ ọ̀fẹ́ nìkan tó wà nílẹ̀ yìí tèmi ṣe nífẹ̀ẹ́ tó yẹ pé tóun bá lọ bí iṣẹ́ máa ń ronú pa ẹ̀ kóun náà máa ronú pa mi anyway tó bá ti wà kó máa ronú pa mi kó lè tètè máa wálé ká máa jọ wà most times nǹkan tí mo sọ nìyẹn kò ń ṣe ọ̀rọ̀ gbẹ̀rù dání. sọ́ọ̀mù pé ohun tó ń sọ yìí tó bá jẹ́ pé ọkọ rẹ sí ọkọ rẹ ipasẹ̀ obìnrin ni àkàbà oríire tó ti dìde wá nígbà tá a bá ti kẹ́ bá jiná tù sí lára tí gbogbo obìnrin bá rùn sí bí a sí tí nífẹ̀ẹ́ wọ nìkan àti gòkèrè olè rọrùn àbọ̀ mọ́ tó ń sọ ni sórí tó ń sọ oníyà ni wọ́n jẹ́ dójú ń bẹ́ o wọ́n lò níṣẹ́ lò lábọ̀ yìí sọ́ọ̀mù pé ìfẹ́ àníjù ìfẹ́ àníjù ni máa ń mú owó jíjẹ wá owó jíjẹ ní sọ ni di ajá àdúgbò lógi nínú ilé téèyàn máa nara èèyàn tí n bá kẹ́ bá jiná tó sọkọ̀ ẹ́ lára tán tó bá rẹ́bìrì ọkùnrin kan pẹ̀lú ẹ pínrín bá jẹ́bì rẹ tó bá mú ọ sọ́wọ́ yóò lù ẹ̀bí alùbàrà ni. Ah, èmi ò fẹ́ kọ́kọ́ mi ná mi ò èjò ó yá bàbá kí la lè ṣe kí la lè ṣe tọkọ mi máa fi nífẹ̀ẹ́ mi tí ìfẹ́ mi máa fi gbóná lọ́kàn yẹn jọ. sọ̀rọ̀ àwọn bàbá mi mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn wọ́n ní tẹ́rù bá kọlẹ̀ tọkọ òkè ó níbi tá a gbé e sí ọ̀rọ̀ rẹ ti níbi tá a gbé e sí ọba gbàmọ̀ràn sórí ìwọ gangan fúnra rẹ̀ ọ wà kankan tó máa fọ́ pa bí ọrọ̀ ajé tó jẹ́ pé ìwọ ò ní ráyè láti ronú ọkùnrin àbọ̀gbọ̀ tó bá ti nìkan tó ń ṣe ọ tán ẹlẹ́kejì wá rẹ̀ tó bá jálápá ake tó lè ṣiṣẹ́ ó kún fún àdúrà tó pọ̀ ó sì ní ìwà gidi sórí tó bá wá ti ṣẹ́yìn tán ó jẹ́ ìyàwó gidi rere ń lé ọkàn ó sì ní ìwà ìwà rere òun lẹ̀ṣọ́ èèyàn àbọ̀ gbọ́nbí ìwà rere òun ni ẹ̀ṣọ́ èèyàn tọ́ gbogbo ohun tó wá fẹ́ ìfẹ́ ọkọ rẹ tó ń fẹ́ tó bá dé ti tó jẹ́ ti ẹnìkan tán èmi ni ọkọ mi ni ọkọ mi ni o yóò padà kà ẹ́ láyà o òmí a ní ìyàwó méjì kì í ṣòpin ayé o torí ó ń bẹnu bíbélì bẹ́ẹ̀ ni ó ń bẹnu àlùkùránì irúmọlẹ̀ gan níyàwó méjì mẹ́ta bó ti wà látètè kọ́ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nísẹ̀yìn bẹ́ẹ̀ ló sì máa rí títí ayé àìnípẹ̀kun ah. ọgbọ́n àbọ̀ dáhùn. ọmọ ẹ̀fẹ̀ kọ̀ọ̀kan ní mílíọ̀nù méjì. Ah, wọ́n wá ṣe ìdí mú wọn tó yẹ báwọn. Ah, ọ̀dà. <laughs> Hey bó ṣe bá mi sọ mo kúkú ti gbọ́ mo ti gbà kámú àmọ́ nígbà tí mo lóyún mo wá rí i pé ọkọ mi ń kí fún mi bí kò máa tètè dé bí kò kò ṣàmà ó ṣètọ́jú mo pé ah, ó dà pé tí bá ti wà nínú oyún. mo wá lọ sọ́dọ̀ ìyá abiyẹ kan mo wá fún wọn mo sọ fún wọn wípé ṣe lóyún máa ń jábọ́ láyà mi pé kọjọ kọ bá mi sọ oyún yẹn kọ́ pé mi ò ní lè bímọ ọkọ mi á lè máa ṣìkẹ́ mi kò ní lè máa rí tobìnrin mi rò mi ò fẹ́ nira. o sọ oyún kọ́ ìwọ sọ. So Can you imagine? So ìwọ ló ṣe wọ́n ló ṣera ẹ báyìí wọ́n ń tààmú gbogbo wa. Ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí i? Ṣé ẹ rí nǹkan tó ń ṣe? Owó tó owó jíjẹ bàlẹ̀ ti pọ̀ jù fún. Ó máa ń mú palára bówó ni. Torí pọ́ padà mú palára báyìí. Nǹkan tí ò yé aláìmọ̀ gan, ó pọ̀ jù nítorí sórí nǹkan tó dá nígbà tó rọ̀ òun wá báyìí èyí ṣe tó padà lọ síbẹ̀ tí wọ́n fi bá ọ sọ tí wọ́n bá ọ túrọ̀. mo fẹ́ kọ́kọ́ mi padà sí di ẹbí ẹ torí ẹ ní ó ṣe padà lọ. fúnra rẹ̀ náà ni ó padà lọ bá wọn bí bẹ́ẹ̀ kọ́ kò sábùjá kan lọ́nà ọ̀pẹ o ibi tá a bá bá gòkè náà là á bá sọ̀kalẹ̀. ṣó ṣó yá ṣó máa mú wa débi. ṣó. àlá ẹ̀lẹ́ o. rẹ̀ sí yọyọ. ṣé bíbá yẹn. ṣé ní bíbá yẹn. ẹ ká sùn. ká sùn bàbá mi. ẹ jọ màmá àbíyè tó ń gbé bíbá yẹn lábẹ́. ìyá àbíyè ṣé kò sí. no afẹ́ rí wọn ni. ọmọ ló ah wọ́n máa pẹ́ ọ torí wọ́n travel ni. travel. wọ́n travel out ni o. wọ́n travel out. ọ̀kìnní ah, ẹ̀jẹ̀ eh, wọ́n travel out ṣé ìjẹ̀bú òdì. ọmọ wọn bímọ ni sùn wọn lókè òkun ni. lóyìnbó. ìyẹn ni mo wá lè sọ. wá bọ̀ dá ẹ wá. tèmi ti bá mi. Ah. Calm down. <laughs> ẹja kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tó bá wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí àbẹ́ẹ̀ pé kò sí ohun tí ń bàgbànú jẹ́ bí ifá tá a ní òlé tútù ká dúpẹ́ pé ètùtù ń bẹ báyìí tá a bá sì ti ṣètùtù ọ̀hún àbùṣe tí mo ṣe mo fẹ́ ya yín lọ́gbọ́n kan ó ní ohun tẹ́ ẹ ṣe fún mi ẹ lọ́ọ́ bá ń wá ọ̀sà tó rọ́wọ́ kan ní ìdí ọwọ́ kan ní ìtù ẹ wàá lọ sí ọjà ẹ wàá bá ń lọ sí sọ méje ẹ lọ ra ọ̀sà méje tẹ́ ẹ bá ti ra ọ̀sà ọ̀hún ó kù báyìí nìbọn rò ó wá ní nǹkan ẹyọ kan tá a fi kẹ́sẹ̀ tutù ọ̀hún nílẹ̀ òun la kókó ẹdìyẹ tá a bá ti rá kókó ẹdìyẹ o òun la fi ṣe ìràpadà ẹ̀mí fún gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí tá a bá ti ṣe gbogbo ẹ̀ ire ó máa wọlé wá ajé ò máa wọlé wá gbogbo ohun burúkú yóò máa rí dànù tọba wa níta ló ṣe fún mi. ẹ pè mí àsùnkúndáfà iná ńlá ni mí wọn ò ṣe gbámù àgbàrá ni mí wọn ò ṣe náà lóògùn béèyàn bá pò wọn náà mi lóògùn wọn pẹ̀kọ́ mi gbóńtọ̀ mi lọ. Hmm. tẹ́ ẹ bá ti ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ ti gbọ́ rírú ẹbọ tẹ́ ẹ ti rú tẹ́ ẹ gbọ́ ìtùkàsìtù tẹ́ ẹ ti tù ara ó máa yá yín ara ó máa tù. ẹ bàbá ṣé a lè bẹ̀rẹ̀ báyìí. Ah, ah. iṣẹ́ ò tún gbọ́dọ̀ pẹ́ ni mọ́ ẹ má ẹ má bínú ṣé èmi lè lọ ra àbí ṣó gbọ́dọ̀ tẹ̀lé mi àbẹ́ anybody àbí. kò sẹ́ni tí ò lè ṣe inú yín tẹ́ ẹ bá ti mú ohun ètùtù wá fẹ́mi èmi ò parí iṣẹ́ tó bá kù. ó dà mi yóò yẹ yín kò ní sí ẹ lẹ. ẹ rọra kí ló ṣẹlẹ̀ ẹ ti sign. ẹ wọn ò tí ní kí n sign ṣé kí n sign. Ah, ah. ẹ sign na o mi ìfún yín ní ọ̀dà tí mo ti sọ over how many minutes ago lẹ́ẹ̀wájú rí mi bọ́sẹ̀. dẹ̀ mí pé kò sọmọ nínú ẹ̀. there is a baby in there. doctor doctor doctor doctor doctor. ń bọ́ lára igi tí kìíní igi lára bẹ́ẹ̀ lọmọ mi náà ṣe máa sọ wẹ́rẹ́ ayọ̀ ọmọ fún wa. Doctor. Mr. Ra. Yes. Thank you. Ìyàwó mi kọ́ àtúmọ̀. They are fine. How? Ṣé bí mọ́? Olúwa ṣeun ọkùnrin àbóbìnrin. Thank you. Ìyàwó mi kọ́ ọmọ mi kọ́. Bọ́yọ̀ ìkẹ́. Boy. Oh! Thank God. Can I see my wife now? Thank you. Congratulations. Oyè! ká gbọ́ lágbàgbọ́. ó ti dákọ́ ọgí tí ò gbọ́dọ̀ ṣojé araba ní ọ̀ tí gbogbo ènìyàn ń gbatẹ́gùn lábẹ́ rẹ̀. yéè lẹ́fọ̀ ẹ̀yà òun ló máa gan mọ́ òun ló máa pa ẹ́ mo pè é síbí ṣó fẹ́ kú torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. gbogbo bí ẹ ṣe ń tẹnu gbọlẹ̀ tá nǹkan ìyàwó ilé tèmi sí mi ibi kò fi mí lẹ̀ pé kò tí ì débi tó ń lọ gbogbo ẹ̀ ló sọ fún mi lèmi mọ́ o. báwo mi ò lè gbé nǹkan sí eré ìyàwó ẹ pé kó gbé kúrò ní ọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kan rárá. olólùfẹ́ máa bínú sí mi ò rárá. òkú wo ah, ẹ ti kọrin lójú ara yín nìyẹn o. orin wo máa ń kọrin sí. Eh, chop my money hey. Eh. chop my money but i don't care. i don't care. kò sí bó ṣe lè wò kéèyàn burúkú pọ̀ láyé tó. èèyàn dáadáa kan yìí máa bù ṣòro èèyàn dáadáa tó kù yẹn èmi ni o ṣé gbogbo ẹ náà ni love love love love kò ní sáyé pé ah kéèyàn ti ẹ̀ ní freedom díẹ̀ díẹ̀ ni. for today for today hmm. má lọ anywhere kájọ máa ṣe fàájì. ṣé tí mo sọ ohun ti pọ̀ ni. àgbà tẹ́ ẹ̀ wò wí ṣé ń ṣe èrè. tí o ṣubú lè pọ̀ ni. oúnjẹ dànù. ikú rest in peace. ìfẹ́ olókàdá tó gbé mi bó ṣe gbé mi ni mo dẹ̀ ti ń sọ. ṣé ló sáré gbogbo bọ́ọ̀mù yẹn ipa ipa ipa ṣé ni mi wá mọ̀ ike bọ́ọ̀mù yẹn kẹyọ̀ kan níwájú mọ́ mi ṣé ni mo ṣe mú ẹ ni mo ṣe kó bọ́ọ̀mù yẹn yọ̀ kẹyọ̀ báyìí ṣé ni mo fọ́ gbà. mo lọ sọ ẹ eh, tí màá padà délé báyìí wọ́n dún àwọn èèyàn lórí títì wọ́n dùn mí ni kí ah, ni mo wá. wọn ò ní ilé ẹdùn ilé ayé ẹ olórí burúkú ni ẹ. yẹ àjọ. torí ìjókòó tó wò ó ti nílò rẹ o ní kíákíá ni pẹ̀lú. so this is what you do wọ́n wà bẹ̀rẹ̀ òun jójú modern sí local song inú ẹ̀ dẹ̀ ń dùn ó dẹ̀ ń bọ̀ wá ń jù dínrín sọ́mọ ìjùrìn èkìtì ní ẹni wọ́n ti sọ ọ́ dẹ̀. ẹni àlà ló ń ṣiṣẹ́ láàyè àlà ní ipò àlà tí ò gbọdọ̀ fi ẹni àlà sílẹ̀. dókòrókò dókòrókò ti. ṣùgbọ́n fún òun eégún mọ̀gájí kúkúdùkú ṣe wé gẹ̀rúgẹ̀rú ọ̀pọ̀lọpọ̀ oògùn rú mọ́ gàlégàlé Juliet Jatto obìnrin bìnrin ibi tó ti rágbára yìí kò sẹ́ni tó yé o. ẹ̀dájọ́ ẹ̀dá lọ lóòótọ́ nítorí ibì kan náà kọ́ láti wáyé sórí ohun tó rí lójú ọkàn fáàrí. sórí tó o bá sọ nǹkan tó mú àdán tó ń fi ẹnu ẹ̀ pọ̀ tó tún fi ẹnu ẹ̀ ṣu máa fi yí ẹ. ó ṣe ń dè lóhun túnde eégún mọ́gájí ní sinimá ìlé lálejò eégún mọ́gájí corporate picture ṣe rí ní múfì ọ̀gá àgbà níbi ká ṣe sinimá ló gbé jáde ó ti wà lórí youtube yorùbá plus tv lẹ ó ti rí wò. sógiri làgiri ọ̀làgiri ká kàfi bẹ́ẹ̀ nọ bọ̀ eégún mọ́gájí lágbèmọ̀sọ́lẹ̀ láti pèpè lójú ogun iná barawu ta òkú pàlàmì ọ̀kayọ̀ làálàá. kábíyèsí abẹ́rẹ́ mi mọ̀ pé ìbá kà ni ẹ́ ó máa máa kà ni ó máa máa wí ni ṣùgbọ́n o ò ní lè sọ. eré ọ̀dọ́ tó ṣe déjọ́ sí ẹ̀rọ lásán ló fi jẹ. jẹ́jẹ́jẹ́ a jẹ́ kí ìrorò kó jọ wá a jẹ́ kí ìrorò kó jẹ̀dú a jẹ́ kí ìrorò kó jọ̀bọ ìwọ tí wàá jẹ ọkọ tí ò jẹ oúnjẹ lẹ́nu ó yẹ gbà àgbàrá òjò tó ń bá wọn jà pátó lè bá bá wọn lọ. èébú magají wọn fojú dìbò ikú pa wọn wọn fojú òkòga òkè òkè kà wọn láyà wọn fojú ànáwó kú ẹbọra bọ wọn lásọ. juliet yàtọ̀ bí agbára wọ̀ lójijì ó dé èébú magají. bó bá jù mí lọ́nu ẹgbẹ́ èmi náà jù ẹ̀ lọ níbì kan. gbogbo àwọn tẹlẹ yẹ dèmórísò ló ń tú. gbẹ́gun magají bá wá dé èèyàn mọ́lẹ̀ ọ̀kẹ́ni tí ó tu. àrà bọ̀wọ́ ìjà lálálá. egun magají túlétúlé ọkọ̀ ọ̀bùkún lójú. ó túlétúlé ọkọ̀ àyàn funfun fún mi má ti tu egun magají. ibo ló ti rí news desk nù ní títí ibo ti jáwọ́ tó kó sọ́jọ́ eégún. orun má dìde òun máa wò di ìyá èyí ló máa ṣà. ìyá ìyá wà lọ. A story written by Akorede Ibrahim, produced by Juliet Jato, the producer of that movie. Omi Lagbate Wòtẹ́ Kansara, ilé ìtura kọjá bẹ́ẹ̀, Directed by Sharafadin Olabode, starring Juliet Jato, Yinka Quadri, Afis Abiodun Ọwọ́, Demola, Ọbatide Kevin, Tóyàn Lausa, Zainab Bakare, Sade Shitu, Tèmítọ́pẹ́ Adédàpọ̀, Biola Adekunle, Fẹ́rànmi Oyalọ́wọ́, Ìyá Dábìrà, Samuel Ọlásẹ̀yìndé, Yétúndé Òyìnbó, Divago gold adéyínká kàbírù àrínájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní eégún magají ó kọjá àfẹnuròyìn àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀. èmi gangan la juni lọ tó lè juni nù tó sì lè juni sí kànga. kíre. mo ń fọṣọ ni. títa ni. bébì mi ẹ má bínú pé mo béèrè ọmọ ọdún mélòó ni. ọmọ forty seven years ni mí sá. Wálé ẹ̀jọ́ ọmọ ọdún mélòó ni Wálé dàbà yìí? twenty six ni Wálé. Kí ni relationship tó wà láàárín ẹ̀yin àti ọmọ wa Wálé? Ẹlẹ́pọ̀n mi ni. Ah! Bad guy won't do wedding. Bad guy won't do wedding. Jọ sọ fún wa, kí ni date? Ibo ni venue? Jẹ́ ká gbó ìwọlé kọ́mọ̀ ẹ pé kí ni ọmọ bàbá olówó ló fẹ́ ṣe wedding lórí tí mọ́mí ń wedding picture bọ̀dá wálé àti ìyàwó wọn ni mo fi hàn wọn mọ́mí lórí Instagram ẹ àwọn méjèèjì nìkan ló wà bẹ́ẹ̀ kò sí any other person bẹ́ẹ̀ not even his friends. alfa ìbára máa ń tẹ. ẹnu ìṣe tẹ gbogbo ìdẹ sọ ẹ kò sí ètò tẹ ẹ bá mi ṣé mo nǹkan tó concern madam event planner mọ́mí wa ṣé black suit lẹ́fẹ̀ẹ́ gbogbo wa wọ̀ as in men in black àbí blue suit ṣé bàtà wa tó ní ní kalò àbí tí ò ní lace ẹ wo àwọn olóúnjẹ yẹn máa ń kàtà pọ̀ mú ní ọ̀sà o. ẹ wo bí bẹ́ẹ̀ náà ṣe wò bí bọ̀lọ̀ ṣé eléyìí dẹ́ ṣáàpù ṣá ìbẹ́ padà tó ṣáàpù là á fẹ́ kọ́ mọ̀ ìbẹ́ bàbá lówó. confam. ìfọ̀ṣọ́nà lè tẹnumọ́ látàárọ̀ bí rẹ́kọ̀dì tó ti fọ́ it is impossible it is impossible ah no doubt. Wale, ó stupid. àwọn ọlọ́wọ́ burúkú yẹn táyà bá ọjọ́ ìjà àwọn ọlọ́wọ́ burúkú yẹn máa ń lọ gbogbo bí ìtìlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ayé Instagram ayé social media bí àwọn èèyàn ṣe ń ṣe nǹkan ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ in fact wọ́n ṣe ń ronú ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ẹ jọ nǹkan ò ní yédè nǹkan. ṣé ìyẹ́ ẹ̀. kò ń ṣèyá mi ìyàwó mi ni. àǹtí bíkẹ́ kí lè ń wẹ̀ gan látàárọ̀ àwọn tá a pupa gan àkí ń lò ju ten minutes lọ. ó sún mi ẹ jọ ẹ jọ ẹ jọ aná fi jíjura wa lọ o olúkálukú ló mọ̀ kan tó ń wẹ̀ ọ́n ní ní ní ní ní ní.